ẹ̀hẹ́ làbí kíná korúkọ rẹ kábíyèsí wọn kàn fẹ́ ra ìyá rẹ mo ní pẹ́pẹ́ sí o àyà àti ẹ̀ ò lébi kankan. tani ẹ. ẹ dákun ẹ dákun ẹ̀yìn ẹ̀sọ́. ẹ̀yìn ẹ̀sọ́. ẹ mú. báyìí. ẹ̀yìn ẹ̀sọ́ ẹ dákun ẹ dákun. ẹ dákun nǹkan yóò ní bàjẹ́ dákun ẹ sọ. ẹ dákun ẹ dákun ẹ ṣàánú mi aya mi ni ẹ má mú lọ. aya rẹ ni ẹ dákun yẹn ní méjì. ìdí ìdíyàn para rẹ kọ ìgbà tó wà láyé lọ sọ pa aya rẹ ìgbà tó bá dọ̀rọ̀ alákejì. ọyẹ mọ̀ pé ẹ dákun ẹ má ṣe bọ̀. aya rẹ má ṣe bọ̀. ọyẹ mi. ẹ̀yin olúwa mi ẹ mọ̀ tiẹ̀ bínú bí ìbá ṣe pé akíní burúkú ìwọ́n fẹ́ sórí ibú ẹ dákun ṣé wọ́n pa àwọn ọ̀rá rẹ̀ mọ̀ ọ̀sẹ̀ tó jókòó ní ọ̀bọ sóhun. ẹ ṣe sùúrù wọn ti gbẹ fọkàn wọn. ẹ má ìnà wọn. ẹ ní sùúrù ọ̀rọ̀ wọn ti gbà pípa ẹ súnmọ́ wájú ẹ súnmọ́. súnmọ́ rẹ̀ orí rẹ̀ orí rẹ̀ kò súnmọ́ rẹ̀ mọ̀ súnmọ́ rẹ̀. ọ̀nà súnmọ́ o. ẹ ṣe sùúrù ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ẹ gbọ́ náà káàtì ẹ̀ wá pé wò ní ìdòwò wá sí tí ò ní ṣẹlẹ̀ láyé tó ti rí bá a ti máa ń sọ nù wọn bá ní ọgbẹ bíi ti ń rí wá. ẹ̀yin ní ní bíi ti rí gangan rẹ o bíi ti rí rẹ o. àìfẹ́ ni pé ní. àìfẹ́ yọ pé yọ. pàǹtẹ́wọ̀ rú. ẹsẹ̀ kí agbẹ́ pípa tẹ̀ dáwọ̀ kankan nù bí. gbọ́ létí etí ọmọ etí ọmọ ká tó tó létí rẹ ni wo bí káàtì ẹ̀ wá pé ẹ̀ tí fẹ́ kí wa ẹ ní bọ̀rọ̀ wa jẹ. ọ̀rọ̀ tá a sì ti sọ títí ń dùn bọ̀ wọ́n sì bá gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa láàrin àwọn èèyàn gidi ìkan ìkan láàrin ìlú ọba lọ́la ọ̀tún lọ́la ẹ wá ṣáàkì ọ ẹ wá mú yín ẹ ẹ bàǹtà. èyí tó tẹ̀ wá dùn mí jù tó dùn mí jù tó dùn mí wọnú egun tó dùn mí wọnú ẹran ni bẹ́ẹ̀ ti kí wa ó tẹ̀ tó bá yí bó ṣe sojú ṣáàkì o. orí adé mi pọ́n lè. ẹ sì fi wálẹ̀ ẹ ẹ wá ní tẹ́ẹ̀mù sí débi pé ẹ mú kúrò ẹ wá ba ọ̀rọ̀ tó tó lóyún jẹ́ lẹ́kùn gan ṣáàkìyàn hmm, mi ò náà kúrò. tá a bá tiẹ̀ fi dídá mi bínú ti ń bí mi bínú ti ń bí mi sáwọn kìnìún kó wọn bó lè ní kọ́ lọ dáná sí wọn. Hmm, wo ẹ má ti nà wọn ẹ ṣe sunu ẹ wo bí mélòó lọ́jọ́ orí rẹ. olúwa mi èyí yọjú ẹran tó sẹ̀ bímọ lágbàlá lánàá. mélòó lọ́jọ́ orí rẹ. kọ́lé jù lọ. ọgbọ̀n kàdí. sáà ọgbọ́n káàdì nkankan. tó bá pọ́gbọ́n àti nkankan ṣé kò ti ju irú àwa yìí lọ nítorí ṣé nù omi ẹ̀ṣẹ̀ wa rọ́jò orí rẹ̀ ẹ bá rẹ̀ lọlẹ̀. kò gara sọmọ ọba ẹnà ọjọ́ orí wọn. olúwa mi sẹ́yìn àwọn kìnnì. obi wákà máa sọ̀rọ̀ wa lọ sórí tọ̀rọ̀ tá a sọ ẹ máa nà wọ́n. sórí àgbọ̀dọ̀ ti tó ní tiwọn káyà bọ̀ ọ̀rọ̀ àtàwọn àbúrò fọkàn rẹ balẹ̀ sórí kété tí n bẹ́ẹ̀ bọ́ sórí ìkọ́ bàbá rẹ. ẹbí náà ti rẹ. ọ̀tún ayé ọlọ́ba àjẹgbẹ́. ọjọ́ orí rẹ. dánù. ẹ nà wọn. dánù rárá. ẹ nà yín. ẹ wo bí ẹ wo bí ẹ nà mẹ́wàá mẹ́wàá sí kẹ́ máa bọ̀ mẹ́wàá mẹ́wàá. Dọ́là dọ́là. Ṣé àwọn tí ń bèrè mi náà rè? Kábíyèsí o. Èmi ló dé. wo nǹkan kan ló ṣẹlẹ̀ sí wa la ní ká wá fi tó yín létí bàbá. àtọ̀rẹ́ mi a wà níta níbi tá a ti máa ń gbafẹ́ fúnra wa láwọn àrẹ̀mọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ wọn wọ́n sì kọjá ládẹ̀ kí wọn pé sáàkì o ṣàdédé làrẹ̀mọ bá padà ló ní bá ṣe kí àwọn ò dáa ló bá ní káwọn ẹ̀ṣọ́ rẹ̀ kan nà wá nínà ọ̀bá kábíyèsí ó nà àbí ọ̀rẹ́ mi. kábíyèsí bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ló sọ wọn kódà wọ́n lù á àtàwọn ẹ̀ṣọ́ wọn wọ́n lù á bàjẹ́ àrẹ̀mọ lù yín kódà àwa wò ó pé ọ̀rọ̀ ní máa lọ báyìí nínú ìlú ká máa kábíyèsí gbọ́ ní jẹ́ ká nìyẹn o bẹ́ẹ̀ ni kábíyèsí o kí n lè mú àdá kí n pa rẹ̀ mọ́ nítorí yín ọ̀pá ni ó pa yín agunmọ̀nà ni ó gùn yín àrẹ̀mọ tèmi àrẹ̀mọ ń jà abà lọ́wọ́ ìrìlú bàbá ńlá bàbá rẹ̀ wò ẹ wàá mọ bẹ́ẹ̀ ti kárẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ mọ̀ wípé bá ti rí ọmọ ọba á ti bẹ́ẹ̀ni náà bá kọjá bẹ́ẹ̀ ti ṣe náà nù. ẹ ṣe sáàkì. ẹ ṣe sáàkì. ẹ ṣe sáàkì. àrẹ̀mọ ni òṣèǹ tó dà o àbẹ́ẹ̀mọ̀ kò ṣe ń tó dà. ìbá ṣe pé àrẹ̀mọ mi ti nà kán fọ́ lójú nù yín àbọ̀ nà. ara ni ó pa èwo ni ha èwo ni ha ẹnu rẹ ó yàrá pàkọ́ ni. wo ṣé àwọn ọ̀rọ̀ tó ní tọ́jú ní ìdáwọ́ pè mí rè bẹ́ẹ̀ ni bàbá orí rẹ burú bọ́ọ̀lì rẹ ò bá burú ṣé láti jọ́tọ̀ ti wà láàfin ìwọ ọmọ ẹni tó yẹ kí irú mi ọmọ rí àtẹni tí wọn fẹ́ rí ń darú àbọ̀ wá bá tiẹ̀. àwẹ gbẹjọ kọkọ gbọ́ mi ojú tí mo dì yìí tí n bá là bí n bá ba yín láàfin mi wọ́n fi ń bọ̀gún ni ẹ ti lọ. ká fọwọ́ ra. fèrèsé nùlù iná tí wọ́n pariwo ẹnu. ṣé mo ti fi wọ́n bọ̀ ń wọlé ni. àbí mo ti gbàyàwó tó tí mo gbọ́kọ ẹ̀ ní wọ̀fà. ẹ ń wò mí ẹ tí mo ti ń ṣe fún yín. àrẹ̀mọ́. nígbà tó mọ́sẹ̀ ta ni àlọ́ fẹjọ́ sùn bàbá tó jẹ́ pé bàbá náà irú irú ẹ wọn gbogbo wa ń ṣe rádaràda ṣé bá wò náà ni <laughs> dákun ó sì ń lọ èmi lóde. Ah! Adéwálé ṣé wo mọ̀ pé ọmọ tẹ́yà bá bí nílẹ̀ yá jọ ni. àtikítúwa ni ìwà burúkú tó bá ọwọ́ bàbá rẹ̀ ló ti bá a ṣé mo gbọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ sí sọ láàbì. àtikítúwa àbá tèmi ni pé ká lọ sọ́dọ̀ olóyè ọ̀tún ká ṣàlàyé fún bóyá wọn ò rí nǹkan ṣe sí. ó yóò dábàá náà tá a bá lè bolóyè sórí àwa gẹ́gẹ́ bí eh, ọ̀dọ́ ìlú yìí àní lajú alẹ̀ kílù yìí ó bàjẹ́. èmi adéwálé lè jẹ́ kílù yìí ó bàjẹ́ wọn lórí wò mí ṣé wí fún ọ tá a bá ti ń kó lọ́dọ̀ olóyè ọ̀tún olórí ọ̀dọ́ là tún gbà lọ́wọ́. ẹ bẹ́ẹ̀ ni n ta lè ṣe gangan náà inú mm, ọ̀rẹ́ mi. n ta ṣe nìyẹn o ṣeun. ayé ò ní pa káàdà rárá bàbá lórí wa yóò dààmú yín ẹ ṣe alẹ ojú ò ní tìyàn gẹrọ ẹ wò bàbá ẹ̀yin la wá wà o ẹ̀yin ni o bàbá kódà ó sí àmọ́rí rẹ̀ sọnù. bàbá ṣé ẹ rí bá a ti ń bọ̀ ṣàdédé la rí ọmọ ọba àtàwọn ẹ̀ṣọ́ rẹ̀ bàbá kí hàn ṣáàkì o ká pẹ̀sẹ̀ dàbá yìí bọ́mọ bá ṣe ní kí wọ́n bùá ní àtàwọn ẹ̀ṣọ́ bọ́ ṣe bùá ní wọ́n lu á bí àlùbàrà. sórí pe, ó sọ sínú lẹ́nu lóòótọ́ buyọ̀ sí ọ̀rọ̀ tó sọ yìí ó dùn létí o ọ̀dọ̀ mi nìkún wà bí n bá yóò mọ ọmọ o àmẹ́jọ́ tó rò lẹ̀ ọmọ bá ń bọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ẹ sì kí kò sì sí nǹkan míì tẹ́ ẹ ṣe ó dára lójú ń bọ́ ìwọ sòtọ́. ẹ̀yin bàbá ẹ wo a ṣe nǹkan kan fáre mọ lóòótọ́ làrẹ̀ mọ́ ń bọ̀ hmm? a sì rọ̀ wọn àtàwọn ẹ̀ṣọ́ rẹ̀ a dẹ̀ kí sáàkì o a dẹ̀ ní a máa bá tiwa lọ́lọ́ bá pè ọ́ kálá kí òun dáadáa ẹ̀kọ́ sáà máa dọ̀bálẹ̀ fáre mọ́ ni. Ah, a tún wá lọ sáàfin a tún ṣàlàyé fún kábíyèsí a tẹ bá gbọ́ kọ̀tàkọ̀tà kábíyèsí yìí lẹ́nu wọ́n lé wa bí ajá ni. orí yín gan burú olúwa mi ní sọ kọ̀tàkọ̀tà tí ètò wọn sọ pé fún yẹn. ara àwọ̀ àgọ̀ àgọ̀ tẹ̀yìn gan wù nù bẹ́ẹ̀ bá kí ọmọ bá bó bá pè é kí òun dáadáa tó kí ló burú ń bẹ̀ kẹ́ ẹ̀ tún kí. sẹ́yìn ọ̀mọ̀ pé ayé tọmọ bá ń jẹ ayé ọba náà ni ẹ̀yin ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ gbé jẹ́ fórí jẹ́ ẹ máa wò pàpọ̀ yìí. ẹ gbéra ẹ wá máa lọ. ká máa lọ hmm, ẹ dúró yìí. ẹ kọ́ ẹ kọ́ la yín lọ. n tẹ́ yìí náà tún wí nù. kí ló fẹ́ kí n sọ. orí. ọ̀dà kò sí wàhálà. ká máa lọ. àwa náà mọ tá a lè ṣe o. ọ̀dà kò sí wàhálà. ọ̀rẹ́ mi yíyá máa lọ. ọ̀rọ̀ wọn ti yé mi nù lù. ẹ lọ lọ lọ. Ah! ọ̀rẹ́ mi. ẹ wá. ẹ wá. ẹ ah! lọ lórí ọ̀dọ́. ṣe fẹ́ rí ìfẹjọ́sùn ní àbíkẹ́ mi. n bí ẹ tẹ́ ẹ rí pé ẹ rí kíní ṣàkóso ọpọlọ lórí yìí ní tí mo ti ẹ̀rù bẹ́ẹ̀ sọ pé àbábá o pẹ́pẹ́ sí o àrẹ̀mọ gbà wá ń yàwó o àrẹ̀mọ ò tí ì gbobìnrin lọ́wọ́ yín tẹ wá ń fẹjọ́ orí yín bùtù. ẹ ṣàyẹ̀rẹ̀ kó dára ẹ ṣàyẹ̀rẹ̀ kó dára olùkọ́ hmm. ṣe ti wọ́n kó dára àrẹ̀sà ṣe wọ́n. àjàgà yígì. méjì tiẹ̀. ọmọ ìwọ kan lọ tún mi ìwọ sì tún lọ rẹ ọba wọn jayé rẹ lọ. àjọ jayé ìkẹni bẹ́ẹ̀ ni àjẹpẹ ayé kò ní bàjẹ́. àjọ ló lè igbó ní kúsákúsá gbogbo tó bá ṣe lè yí àṣegbé ni wọ́n. olúwa mi nírọ̀lẹ́ àná mo fẹ́ jáde bí mo ti fẹ́ jáde báyìí mo bá ra àwọn ọmọ lọ́gbọ́lọ́gbọ́ méjì kan wọn bá ní pẹ́pẹ́ sí o bàbá olóyè ọ̀tún o ẹ̀lẹ́ o bàbá olóyè ọ̀tún o ẹ̀yin la wá o ṣé kàṣòro ẹ̀yin àwọn ń bọ̀ ẹ̀ṣọ́ àti ọmọọba àrẹ̀mọ wọn ń bọ̀ wọn wá pàdé àwọn wọn bá lu àwọn lu bàrà mo tiẹ̀ kọ́kọ́ wo ọ̀rọ̀ ọ̀hún pé èmi lẹ́yìn ṣe fún àrẹ̀mọ tó fi ní kànkì ìmọ̀lẹ̀ kan máa lù yín àwọn kànkì sáàkì ṣé bó ṣe yẹ kẹ́kẹ́ ọmọọba nu sẹ́yìn ò mọ̀pọ̀ ọmọọba ọba ni ọmọ ọlá ni ntí ò yẹ kẹ́ ẹ ṣe òun lẹ sí o. àwọn akọrí wá sáàfin àwọn afẹjọ́ sùn kábíyèsí kábíyèsí lé àwọn bíi ajá bíi ẹran níbẹ̀ wá wá sọ́dọ̀ mi kí lẹ fẹ́ kí n ṣe àwọn mọ̀ pé mi mọ súnmọ́ kábíyèsí àwọn ti wá sọ̀rọ̀ yìí kí n wá kí ẹgbàá mọ́lẹ̀ kí n rè iná olúwa mi sẹ́yìn ò mọ̀ yí pé ayé tí àrẹ̀mọ ń jẹ ayé ọba ni ọmọ ọba ni ọmọ ọlá ni. kó sì máa wò ó kì í ṣẹjọ́ wọn o èmi wò tàbí àmọ́ mo ṣe rí wọn mọ́ ọlọ́kọ́ mọ̀ ṣerú rẹ̀ mọ́ ni mo lé wọn bí ajá kò níyẹn o tó bá ṣe mo fẹ́ ṣe bó ṣe yẹn ṣe ni tèmi máa ní wọn sọ wọn lẹ̀ ká wọn bọrú mọ́lẹ̀ ni. ni ó mo nílùú mi àrà tó bá sì ń wọ́n lálẹ́ fi lú wá dá ní bá gbórí ìgún ni òòdà kó gòkè lọ sìgìdì ah, ah. tí ò pa láàárẹ̀ ọ̀wà mọ́ epo orí rẹ̀ ó rìn ọtún mọ ọjà yí ọba mọ ọjà yí ọba mọ ọjà kò sẹ́ tí ó bí ọ. ohun àṣẹ sílẹ̀ làbọ̀ eh, eh. wá bá àṣẹ lónìí. dákun bá àwẹ̀ fọ́ọ̀mù rí bí a kí n rẹ̀ ọ́ ṣé ojú rẹ̀ láàmú ọ̀wẹ̀ ni. àmì ah, ah, ṣe wú ah, ọ̀rẹ́ mi ojú ti ń kàn ọ́ omi ìdú ọ̀pọ̀ ọ̀rẹ́ omi ìdú ọ̀lára ọ̀pọ̀. Ah, ẹ̀lẹ́ lódò sáàkì o ẹ ṣeun ẹ gbìyànjú ṣẹ̀ṣẹ̀ rí tí wọ́n bá ti rìn wá sẹ́rí ẹ dákun ẹ mọ́ bínú ẹ kúrò lódò afẹ́bomi ara sọ kéègì méjì ni. mo bóbìnrin sóbìnrin ni a ẹ máa bọ̀. <laughs> ìwọ àti àwọn wo ẹ̀yin ń kara yín sóbìnrin níwájú àwa ṣé é pọn ẹ̀rí wà ni ọ̀rẹ́ mi ọmọ balógun. ẹ dákun sẹ́yìn náà kàyà yín kó bèrè lọ. kò yé mi o. a jẹ́ ni a bọ́n bá tiẹ̀ wá ń ka gbogbo obìnrin ṣáwa wá wà lára ṣàwáwù tìyín bíi báyìí náà ẹ wá ń ka àwa mẹ́yìn pé ká jọ wẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀já mọ́ kankan ẹ̀yin ọmọ èèyàn lásán lásán ṣé pọ̀ ọ̀rọ̀ rẹ̀ mì lódìdí ọmọ balógun èmi ọmọ ìyálóde lẹ́nu àbá ká máa wá bá yín wẹ̀ ẹgbẹ́ gùn ó yẹ kó de. sẹ́tẹ̀rì tó wà òun ọmọ òun gbọ́ ọkọ̀. ẹ bóde ẹ fẹ́ wẹ̀. Ah, ah, ah. Ògèdèngbé. ìyá wa. sọ àti rí pé wọ́n ti gọ̀ wọ́n ṣe gọ̀ tó gbọ̀ngàn ni kò ṣe ṣiṣẹ́ wọn fún. ẹ̀yin ẹ̀rín ìyá wa fún ẹ jẹ́ kísà níyà. mò ń bọ̀. ẹ̀yin wọ́n ní kẹ́ ẹ bóde ẹ̀ gbọ́ ẹ̀rín ìyá wa fún orí yóò kọ́ ẹ̀ẹ́nì ẹ̀ẹ́nì kú. báyìí ṣiṣẹ́ ìpàdé ọ̀hún. ẹ má jẹ́ ọkọ mi ẹ má jẹ́ ọkọ mi àwọn kìíní yà dáadáa àwọn olóòórùn. má bínú pé mo dá ẹ dúró látọ̀rọ̀ ìyá mi rẹ ló ní kí n bá wọn dáná kó tó dé pọ́ọ̀dù ṣóbìnrin ṣé ká wọlé ká jókòó bó wà lọ́rọ̀ àjọ sọ. Ah, ó wà báyìí náà ni ó wà báyìí náà ni.

pẹ́pẹ́ ni sẹ́sẹ́ tọmọ ìyálòde fẹ́ wí báyìí ó ní kó kó àwọn ẹ̀ṣọ́ ẹ̀ pé kó nà wá nínà kùnà nínà bàrà lódò lẹ́nìí. Ah, tó bá wọn ni. Ah, ìyá yẹn pọ̀ o. nínú ìlú iná. ilé wa rí ṣe sí i. àárín nǹkan kan ṣe sí i o a kò jẹ yá bẹ́ẹ̀ ni o. ó má dẹ̀ wá ga o ọmọ ìyálòde àtọmọ balógun. Ah, àwọn náà ní bọ̀. ṣé wàá ń lọ ni. ṣé ẹ ti ń lọ ni ṣé káwá para sórí ọjà rẹ sọ ti wáyé ẹ agbọ́dọ̀ rà ni. ó di dandan. ó sọ fún mọ́mọ́ mi rẹ agbọ́dọ̀ rà ni agbọ́dọ̀ jáde lọ́jọ́ yẹn kan. ó dà ẹ dákun sẹ́pẹ̀ rí wa ni. Ah. ṣé bá a ṣe kéré tó náà nù ẹ dá wa mọ̀ ẹ dákun ẹni tí ò bá mọ ọmọ ìyálóde àtọmọ balógun kò èèmọ̀ yàn nínú àbáwá yìí. sẹ́ẹ̀tì ẹ̀ wá rí i. ṣé mọ̀ pé tí ọmọ ìyálòde àtọmọ balógun bọ́ bá ń kọjá lọ ìyálòde àti balógun gangan fúnra ara wọn náà ń kọjá lọ. bẹ́ẹ̀ni ṣé ni. Ah. ẹ sì pawọ́ léra ẹ̀ ń wòran. ojú ẹni tó rí ọmọ ọlá tí kì í kún ọ lé ohun tí ojú rẹ̀ máa ń rí ojú yóò rí lónìí Ògèdèǹgbé ọyá kútu ọwọ́ rẹ̀ fún wọn. <laughs> àìfẹ́ ni pé ni àìfẹ́ èèyàn pé èèyàn tí wọ́n ara ọkọ sábà ń tẹ̀wọ́. yàwó ẹ dákun yàwó ẹ dákun iṣẹ́ owó rẹ ti yàwó ẹ dákun yàwó ẹ dákun ṣé àtúnṣe rù. ìrọ̀lẹ́ èmi ló gbé èmi ló gbé dání tó sáfù jẹun lójú ni yàwó ẹ dákun yàwó ẹ dákun yàwó ẹ dákun ojú tó bá ẹ rí bó bá dọjọ́ mi tẹ́ ẹ bá rí èmi àbí tẹ́ ẹ rí ọmọ ọlá kankan àbí tẹ́ ẹ rí ọ̀rẹ́ mi yìí tẹ́ ẹ bá ti fi ọlá fún wa bẹ́ẹ̀ fẹ́ máa jẹ̀yà orí yín ẹ̀yin ọmọkọ́mọ ọmọ játijàti àwọn aráàlú lásán ẹran ẹ̀yin ọmọ ọmọ játijàti ẹlẹ́mi já máa lọ yẹ̀ àwọn omidan ẹgbẹ́ wa ló wáá bá wa ná ní ọmọ ìyálòde àtọmọ balógun ná bá wọn lódò ná sì náwọn fẹ́ wẹ̀ pé káwọn yẹra fún àwọn nọ́mbà náà rí pé ṣe bóbìnrin sí obìnrin ni àwọn pé kọ́ máa bọ̀ káwọn jọ wẹ̀ o nọ́nà sọ fún ẹ̀ṣọ́ wọn pé kó lu àwọn bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn kábíyèsí. nígbà tí àwọn ọmọ olóyè mi tí wọ́n ní wọ́n fẹ́ wẹ̀ lódò ká ẹ ṣe gààyà fún wọn nígbà tí wọ́n wá ní kí wọ́n máa bọ̀ káwọn òjìjọ́ máa wẹ̀ pé bí òjù bí tí wọ́n lé wọn kúrò lódò wọ́n wá bá ẹ̀yin gẹ́gẹ́ bí akọ̀ọ̀yà ẹ̀yin lẹ́yìn wá lórí láyà lẹ́lọ́ bá wọn lẹ́lọ́ gbèjà wọn. kábíyèsí kò rí bẹ́ẹ̀. kò rí bò ó kò rí bò ó dá lóhùn kábíyèsí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. bó lọ ti rí. wọ́n kọjá lọ ni wọ́n sì kí wọn wọ́n dẹ̀ da wà lọ náà ní àkí àwọn dáadáa. wọ́n ló bá dìjà lẹ́ bá kó bò ń bò bò wọn. rárá o. ó tiẹ̀ tó wọ kan yíyí tó o sojú bí àtẹ̀mẹ́rẹ̀ kọ̀ǹkọ̀ yìí ẹran tí ń bẹ ní olóyè olóyè mọ̀ ni gbogbo tẹ́ ẹ ṣe fáwọn ọmọdébìnrin kì í ṣàwọn lẹ́nà balógun àti ìyálóde lẹ́nà ẹ à á ṣe bẹ́ẹ̀ ó ní bá ti ṣe torí pé bí ọmọdé bá mọ imí kí mi ṣu a sì mọ èsì kéèsì tá a fi gboru ọmọ bẹ́ẹ̀ ń di ẹ ìwọ wá ní. inú tiẹ̀ ń bí mi inú ń bí mi báyìí wọn ò mọ tí ń ṣe ẹ kí n tó wá ronú tí ń ṣe fún ọ lọkùnrin ọ̀dà túbú. kàyé ẹ̀dá kò dára. kábíyèsí ṣébílẹ̀ làwà lóhùn òní láàárín àwọn ẹ̀ṣọ́ ọba ọwọ́ mú ọmọ tẹ́fẹ́ àtàbúrò tiẹ̀ láti òwúrọ̀ àṣírí wọn kàn padà kábíyèsí. èyí láàrò tá fi ní ká wá wọn dáàfin bóyá torí àwọn ìṣọba ti kó wọn sáàfin kábíyèsí ẹ ṣàánú wa. kábíyèsí ẹ dákun. àwọn ìṣọ́ kó wọn wá wọn ti ṣe ẹgbọ́n o kí lẹ̀yin aráàlú yìí fi mí pè ẹ̀yin aráàlú ayédùn kí lẹ̀ ń fi mí pè gan-an ṣé ẹ̀yin ò gbọ́ pé bí ewúrẹ́ ilé ẹni bá wọlé alágídí ẹnu ọ̀nà làásìndè bí bẹ́ẹ̀ kọ́ ìyà tó yẹ kó jẹ ewúrẹ́ yóò padà wá jẹ ni. bábí èsì ẹjọ́ èmi àtàbúrò mi ló kù lọ́wọ́ ìyá wa. ẹ fẹ́ràn balẹ̀ kódà ewúrẹ́ yìí ti wá wọ ilé alágídí kan tẹ́yìn sì kùnà tẹ́ ẹ̀ sí lẹ́nu ọ̀nà kẹ́ ẹ padà tẹ́ ẹ tún wọnú ààfin mi ẹ mọ̀ lórí láyà o ah. Ah. ẹ láyà gan o ẹ kí ni gbẹnu yín ná. Ah, eh, lukosi ojú ní lójú ṣàánú ojú ojú ní lójú ṣàánú ojú àmọ́ eh, bíi táwa náà ó dé lọ́la àwọn obìnrin wọ̀nyí ti ń pòǹgbẹ àwọn ọmọ àti àbúrò wọn wọ́n fẹ́ rí wọn. odò yọ̀dà mo lóun yìí ń sẹ́ ẹ ìwọ wá. wá mú àwọn méjèèjì orùngbẹ àbúrò wọn ti ń gbẹ wọn àti tọmọ wọn tí o mọ̀ pé àwọn ọmọ wọn àti àbúrò èyí ní bẹ́ẹ̀ nù túbú. bẹ́ẹ̀ ni kábíyèsí. wọ́n á rè é kó àwọn méjèèjì lọ́ọ̀lì kó wọn dà sọ́dọ̀ wọn kí wọ́n jọ oh, máa ṣe é lọ́wọ́. ọ̀gá mi ti ẹjọ́ kù lọ́sẹ̀ tí. olúwa mi o. èmi okú mògbé ni tìlá kù kọ́ gbọ̀ǹkan ní tìlálà bókọ̀ kí n kú ọjà ní pàrọ̀ máa rọ́jú máa bó oníkòyí dìde ogun kórógun jú ọmọ rẹ̀ rí ọ̀wọ́ gun yọ́bí lójú ọmọ ayé kárakára ní ogun lójú ọmọ ẹ̀ṣọ́ ọ̀làlá ọmọ tẹ̀jẹ́ orí adé ó gbé ọ orí adé ó gbé ọ ájọ nìlú yìí gbókùsàkùsà ni. bá ti wà lóde òun. ìyáláyé ibi ń pa mí rúra mi. àmọ́ kí la ti máa gbọ́ pé ọba ń jẹun gbangba. olúwa mo ní kí n má yanu ebi tí ń pa mí gan òkèrè àbí ìwọ ń kọ́ ní kò sí. bẹ́ẹ̀ni wọn ṣe ń ṣe mí náà nù. ọjà ibi. ẹ àmọ́ tí mo fẹ́ bí mo ti ń wò ìkankan ní oúnjẹ tí wọ́n ń ṣe lágbàlá mi yìí kò sì ti wù mí jẹ nù mo fẹ́ jaba mo fẹ́ jọlá ọba. tọ́ba làṣẹ olúwa mi. kábíyèsí ẹ bọ́ọ̀sì wù. mo fẹ́ ṣe nǹkan kan báyìí. odò yóò. kábíyèsí o kábíyèsí o. ibo ni kòkòrò wà. kábíyèsí o. ẹ wá ṣe nǹkan kan báyìí ẹ gbéra ká ẹ wọnú ìlú lọ. kókò ní wù mí jẹ kókò kókò tí wọ́n ń sè lórí iná tẹ̀sùn pàpà sì kó rẹ̀ láwọn yìí kò sí bí wọ́n ti wọnú ìlú yìí wá tí wọ́n ò ní níbi kan tí wọ́n ń sè. etí olúwa mi ń sọ kẹ́ wọnú ìlú ibikíbi tẹ́ ẹ bá tójú fojú gan ni pé wọ́n ń ṣe kókó ẹ palẹ̀ mọ́. bàbá láṣẹ. kábíyèsí o. àbí bẹ́ẹ̀ ni kábíyèsí ayé ọba ní bàbá ìrí kókó pẹ̀lú epo wọnú epo dáadáa. olú ayé ni. à nu. bẹ́ẹ̀ ni. ìyàwó tó kọ́ ọ fẹ́ràn ti jiná. mi ó ti jiná. pa mí lóòótọ́. lóko ló ń pẹ́ wọn tíyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé. bàbá mi pé tẹni ń gbé wáyé. Ah, eh, ọkà rẹ eré rẹ pé o pé bẹ́ẹ̀ hmm, o ṣe sùúrù yìí mò ń sin lọ ni o ìwọ ọgbà eh, eh, méjì. ìwọ ọgbà méjì. ìwọ ọgbà méjì. ẹ̀gbọ́n nù ẹja fún mẹ́ta kárí ń ronú ẹ ah, ẹ ṣe sùúrù ni o ihò ooru ni jọ̀ọ́ yìí n sì ń gbóná. ẹ mo bá ti lafẹ́ ẹ mọ̀ jẹ́. ẹ tá a bá lẹ̀ ń bọ̀. kókò nù. ìjọba iṣu. n kò rí kí ọjọ́ lójú ẹ. ẹ fẹ́ jẹ kókò nù. irọ́ ẹ fẹ́ ta kókò. ẹ wò kókò ní kábíyèsí ni ká lọ gbé wá ó ní ibikíbi tá a bá ti rí kókò. ká máa gbé bọ̀ lọ́wọ́ adelé. gbé kókò. ẹ ń dẹ́kun ẹ ń jẹ ọba níyàn ẹ ń jẹ kábíyèsí níyàn. ó jẹ kókò ṣé mò ń gbé lọ. ebi ebi máa ń pa mí. oúnjẹ màá lọ sí ilé lọ. ẹ ó ṣe sùúrù ni sùúrù ẹ ṣe ẹyin àkọwọ rẹ. ẹyin ẹ wò mí wẹ̀yìn ọmọ ẹ fọkànbalẹ̀. yín gbé kókò mo bá yín bẹ̀. ẹyin ẹ wò ẹ dúró mò mo lè dá ọkọ kẹtù dé o. ẹyin má ṣe yún mọ. ẹrù bẹ ń bí. Ah. bàbá o. àwọn aráàlú wa ìdán wọn ń ṣe nǹkan. kábíyèsí o ah, olúwa mi o olúwa mi o. láti bo. láti inú ìwà iná ni. bẹ́ẹ̀ni eh, kábíyèsí ṣebí kókò ni èmi àtọ̀rẹ́ mi gbélé náà ṣàìdédé la rí àwọn ẹ̀ṣọ́ méjì wọ́n sì gbé kókó ọ̀hún ló jẹ́ pé ààfin náà forí lé àwa wò pé ah, ah, irọ́ ni òótọ́ ni tàbí pé ààfin náà ni eh, wọ́n ń bọ̀ wá ẹ̀yin ológbé adébí kábíyèsí wọ́n wá láàfin lọ́wọ́ ti wá ní ah, ó ṣe máa já ààfin ẹja dọ̀hún ká lọ sọ fún kábíyèsí pé àwọn ẹ̀ṣọ́ wọn ti wá pé gbogbo kókò tá a ṣẹ̀ṣẹ̀ ṣe ó ló jẹ́ pé àṣedébì náà ni tó bá sọ ni wípé àwọn ẹ̀ṣọ́ kábíyèsí wá wọ́n wá jí kókó o. ẹ irọ́ kábíyèsí olúwa mi ẹyin kókó inú kò fi hàn èmi àti àwọn ọmọ ẹyin àtọ̀rẹ́ mi ẹyin bí ti ń jiná náà la kalẹ̀ pé. ẹnu mi ọgbà o wọ́n lè sọ o. olúwa mi o. a tó sọ bẹ́ẹ̀. ṣé kókò tá à ń jẹ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni. ńgbẹ̀ wá ń tẹ̀lé ẹ̀ṣọ́ bọ̀ tẹ́ ẹ rí pé wọ́n gbé kókò tẹ́ ẹ sì dáàfin tẹ́ ẹ rí ìwọ tó wà ní ọkàn mi ọmọ danielẹ yìí. ọ̀rẹ́ mi ni mo wá kí o. ta ni bàbá rẹ. ẹyin olúwa mi ọ̀rẹ́ mi ni. ìlú kejì la ti wá. sọmọ ọlẹ yìí nìwọ náà. ẹyin ọmọ ọlẹ yìí lè ní. ta ni bàbá rẹ. ọmọ àdìgún ọlọ́pẹ ni. àdìgún ọlọ́pẹ. ẹ bẹ́ẹ̀ ni ṣé àdìgún ò sọ fún ọ pé bàbá tiẹ̀ náà ìsọmọ ọlẹ yìí. bàbá rẹ̀ já lórí igi ọ̀pẹ ni abilẹ̀ ibo láṣìírí ni. ṣé lórí ilẹ̀ yìí wọ́n fi kókò sí. ó ti o kábíyèsí. ìkankanu yóò sì wá mú kúkú kẹ́ ẹ gbáre mi nú kí n bi kókò tí mo jẹ. kábíyèsí ti o olúwa mi o. kọjá àyè nù. kókò yìí tí mo jẹ́ ti tẹ́ tẹ́ lọ́rùn ṣé níjà yí ọba kí lẹ́wà ṣe pẹ́ra àṣà. ẹ wá ẹ jẹ kàtọ́ á tún jẹ gbá nga hmm. ti jẹ kókò ẹ jẹ́ wọ́n mọ̀ gbá pẹ́ wọn lọ. kẹ́ ẹ ṣiṣẹ́ nǹkan lọ́la. olúwa mi o. Hmm. kábíyèsí. olúwa mi o. tọ́lá ó jiná tọ́lá ó jiná sọ ni. gbogbo alágbára orí ipò o. ẹ ti jayé orí ipò títí gbàgbé ohun tó máa ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la bámúbámú ni mo yó èmi ò bébí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. ẹ ń tàgò ta ló tẹ̀ ṣẹ̀yìn. bá a ṣe bí nìyẹn o ṣèlú jẹ́jẹ́ wa là ń ṣe kókò nílé àwọn akànjì ṣàdédé la rí àwọn ẹ̀ṣọ́ méjì báyìí wọ́n bá dẹ̀ ní pẹ́pẹ́sẹ́ o kábíyèsí ní káwọn gbé kókò táwa ń ṣèwà o. kí ìṣẹ̀lẹ̀ kò ṣeé ṣe ṣàdédé báyìí akọ̀rí kan gbé kókò ni. ìyẹn kókò tẹsẹ̀ lé yìí àwọn mẹ́wàá bá bí. báwo wọ́n ti gbé ah. kókò ni wọ́n á wò pé kí la lè ṣe jẹ́ ká máa tẹ̀lé wọn a bá ń lọ. ẹ tẹ̀lé wọn. a bá ń lọ a bá ń lọ a bá fún. bá a ṣe dáàfin báyìí bàbá kábíyèsí àtàwọn olóyè pátápátá ẹ ti ń jẹ kókò ìka dé. ṣé mo tẹ́ ẹ sọ yìí ọ̀n parọ́ mórí adé o bí ọ̀n bá parọ́ mórí adé alálẹ̀ àjẹ́ yá. ìyá ó joni tọ̀hún. Hmm, hmm. irọ́ bíi ti bó o. ee lámbẹ́bẹ́ àparọ́ mórí adé nbí kókò yìí ìwọ̀nba tó kù lé náà ni mo ní à ẹ̀yin ọ̀rẹ́ mi àkàn o kókò yìí o jáàsì o kí èmi àti ìwọ pẹ̀lú àwọn ọmọ mi kárí ń jẹ o kókò ń jiná gẹ́lẹ́ báyìí ń làwọn ẹ̀ṣọ́ ọba wọlé àfi láwù ló bá dàáfin ká tó débẹ̀ ee àánú àánú ṣe mí. ẹ wá gbọ́ ẹ wá rí orí adé àtọ̀hún olóyè wọ́n ń jẹ kókò. ní kábíyèsí náà bá wọn jẹ. à ṣé o gbọ́ tí mo sọ ni kábíyèsí bá wọn jẹ oníranu àǹkọ́ òun parẹ́. ẹ ṣáfì epo jẹ ọ́fíìsì bẹ̀sí rẹ̀. gbogbo ẹ̀ lọ́ọ́ fi sínú ẹ̀ lágbègbè. <laughs> ọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ lóòótọ́ ti ṣe wọ́n ṣe lọ́tún wọ́n ṣe lọ́sì wọ́n lè dé ọ̀dọ̀ ẹ̀tọ̀dọ̀ tèmi wọ́n á kàn nínú yọ ah. èmi èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń kò fẹ́ yọrí síta o mo kárí wọnú bí ìgbín ṣùgbọ́n lẹ́sẹ̀ ó ṣẹlẹ̀ sí ẹ̀rígbá mi nì báyìí mo ti yọrí síta. lámbébé ṣàánú wa ah, lámbébé ṣàánú wa. kò ní jẹ́ gbé ṣé mo náírà lára. lára. ògùn lè kiri báyìí. ogun ni. ojúmọ́ kan oògùn kan. Ah, kàmí ti tó sùn. ejiogbe ejiogbe òfua òfua ọ̀sà méjì. jọba bínú tó mm. ń ṣàwọlé yín ni. ara mi ò kọ́ fa. ẹ̀ṣọ́ wa mọ tí mo tẹ̀lé. wọ́n ló mọ fa ẹ̀fa. oníra ni ọ̀rẹ́ mi ní fa. Ah, ọ̀sà méjì. ẹ̀ṣọ́ sàmì sẹ́ni tí mo pè é mo lọ parí ṣẹ́wọ̀n eh. tí n bá parí ẹ̀ àti kábíyèsí àtòlóyè àtàrẹmọ pa wọn. ẹnìpọ̀ ẹnìpọ̀ ti kú ẹnìpọ̀ ti kú ẹnìpọ̀ ti kú ẹ má sùn mọ́ mi jù ẹ má fọwọ́ kan o ẹ má fọwọ́ kan ẹ̀jẹ̀ lè bẹ̀rù fún ọ. asumẹyin asumẹyin ẹ má fọwọ́ kàn mí o. iwájú ọlọ. ṣe parí ẹgbẹ́lẹ́ gbọ́ ẹ wá gbọ́ ìkìlọ̀ rẹ tí n bá ti parí ẹ̀tàn ara máa sọ ti ajá ẹ má bẹ̀rù o. ẹ tó na yóò ẹ tó na yóò ẹ tó na yóò ìbá kọ́dà ìbá ṣẹ̀dá o ìbọn ọ̀yá mi òṣòro mọ̀fìà arúgbàjọ má balẹ̀ olókìkí òru ẹ̀rẹ̀ mo pè lórí kábíyèsí kábíyèsí luwai àtàwọn olóyè àtàrẹmọ àtọlórí kọ́ kú dànù kó tó di ìwòye ọ̀la báyìí kọ́ di jọlọ ń pè. àṣẹ àṣẹ ẹ ẹ yẹ wọlé kèbí ẹ yẹ o. àṣẹ o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o atarẹmọ bẹẹ kọ mọ kìbí ẹyẹ mọ mi mọ kílì kó dànù ọba lórí kó kú dànù kárẹmọ kárẹmọ kó kú dànù tuwe. ìlú ìkọ́tùbà o ìlú ìkọ́tùbà kábọ̀ ìlú lẹ́kọ́ bí wẹ́rẹ́ o àwọn àlùkò tó wà lábẹ́ bẹ́ẹ̀ nta bá wà kọ́ ni à ń ṣe yìí. àbí nǹkan ṣe yín lójú òbí. Ah, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o sákì o sákì mo wílẹ̀ ni yo ilé tí mo sún bí kí lè kọ́ṣẹ́ ìlú yo ìlú ìkọ́tùbà o àbóyún kò bí wẹ́rẹ́. tí yóò ní ta kò ń ṣàbọ̀ rẹ̀. sábẹ́bẹ́ ló ń jẹ. ọmọ mi dáadáa tí olùmọ̀ àgùntàn sọ fún mi. ó ti dábọ̀ rẹ̀ lù ẹ̀yin ìbá ti má wá dá ẹ bá ti má dá lẹ́kùn dídá lẹ́kùn tẹ̀ ẹ dá lẹ́kùn yìí ò dá tó gbogbo tó sọ pátá mọ́kàn ìwọ pé kọ́bẹ̀ ó kú kó lórí kú. èmi kárẹ̀ mọ́ kú. èmi kí ni mo jẹ yó. ó ní kí ẹ̀mí ọba ó gùn kí ṣe kú kúkú àti gùn ọjọ́ra wọn. ṣé kò ṣe <laughs> ṣé kò ṣe ṣé o ti mo sọ nìyẹn. ẹ wù mí àwọn àgbà bọ̀ wọ́n ní kọ́ bá gbọ́ kọ́ bá pẹ́ kọ́ bá wà kàn ní kí ṣe ọ́nìyàn lórí àwọn àmọ́ kọ́ bá kú tèmi tọ̀la odò ọkùnrin yìí ń gbé. fọwọ́n aláìmọ̀ kan nìyẹn àwọn tó máa kú dànù. bí irú rẹ̀ la ń bebe. n kò sí irú wọn sí bí òṣè ti ṣẹlẹ̀. <laughs> bẹ́ẹ̀ni. Hmm, béèyàn bá débi ẹ̀rọ ẹ̀rú gbọ́dọ̀ bá ah. bí wo ni ò bá tó wo ni <laughs> bọ́mọdé ò bá sì wà lójú gúngùn orí màálùú tó mu gàrí lọ́sẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni olúwa bí o. ọ̀ka ẹ̀ bí akọni ṣe ń ṣe ló ṣe wọn. Eh, ṣé wàá rí n tó kàn ṣẹlẹ̀ ni pé torí nígbà tẹ́yìn àgbàlagbà méjì ṣé lórí igbá ajẹ kókò lásán lẹ́fi wá mẹ́jọ ikú wà bọ̀bà ẹ wádìí oògùn pé kọ́ bó kú ẹ sinmi sí yẹn nìkan ẹ tún ní kó lórí ogún ẹ tún sinmi síbẹ̀ nìkan o ẹ tún ní àrẹ̀mọ náà kọ́ gba lẹ́sẹ̀ ẹ ẹ ẹ tẹ̀ wá gbọ́ bá àrẹ̀mọ sẹ́yìn bí kábíyèsí jẹ kókó bó lórí yìí jẹ títún táràlù tẹ ní kìlò òtútù o ló wá tó bá wọn àmọ́ ńlá bẹbẹ ò ní kú lásìkò yìí tó ń bá ní kí dòǹgárì fọwọ́ bá ó kú pátápátá ah, ah. àmọ́ àdúrà náà ni ọ máa ṣe o ọjọ́ n bá tún ká ọmọ lẹ́nu pé kọ́ bá kú tàbí kárẹ̀ mọ́ kú wo oruge ni láti wákàtí ló máa sọ ní ogun rẹ wípé kọ́ bá pẹ́ kánrin kése kárẹ̀ mọ́ náà sì di ọba ah. bẹ́ẹ̀ ni kò sí wá rí o dípẹ́ tó bá ti wá mẹ́jọ ọba wa bí tàbá rẹ̀ mọ́ kó gùn pa sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. kọ́ba kó pẹ́ kánrin kése kí àrẹ̀mọ kó gorí àpèrè bàbá rẹ̀. ẹ ṣeun yóò máa ju iṣẹ́ o. fi wọn lẹ fi wọn lẹ fi wọn lẹ wọn ń dàgbà ara wọn láàmú ni. ẹ ṣeun o. ní bá bàlágbà lẹ́yìn ẹ wá ń sọ̀rọ̀ bí gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ sọ. kí ṣe tó bá a sọ lójú ọ̀rọ̀ lọ́ka tó débi ṣó jẹ́ ìdájọ́ sọ. kí ni mo bá yìí sọ. ẹyin ibi tó yẹ ká ti bá ọgbọ́n bá a bá bá gọ̀ ń bẹ̀ a máa dun ni. ìbílẹ̀ ti bá gọ̀ lẹ́sẹ̀ yìí. Eh, nbí ngbà a à ń bọ̀ lójú ọ̀nà o pé tọ́ ọ bá ti dé dédìí ògùn o kábíyèsí yóò kú lálẹ́ ẹ ẹyin o pé ẹyin sámọ̀ awalẹ̀ kò lóògùn tó gbogbo orú halẹ̀ tó ṣe lọ́wọ́ yẹn ìyẹn gbé wọlé rí àrẹ̀ mọ́ kó pa ohun dà. lóòótọ́ mo hmm. ṣùgbọ́n ojú mo ní tó bá yín ẹ kú omi tó bá yín ẹ ẹ̀yin ọ̀dọ́ ọ̀lù ayédùn o. èmi mo ní ká jọ pàdé ń bí. ẹ wo àrùn tó ń sabọ́yadé gbogbo ọláyà ní í ṣe o mo rò bí gbogbo yín lẹ mọ nǹkan tí ń lọ láàrin ìlú ayédùn. ẹ̀yin náà rí bí kábíyèsí ọba àlú ayédùn bí sì ń ṣe wá òun àti ọmọ rẹ̀ ẹ wo mo ṣe ní ká pera wa jọ bá a ṣe gbára wa lóko ẹrú tá a wà yìí òun ló fa ìpàdé yìí o. torí orí mẹ́rin ìwọ̀lú yìí kì í ṣẹ̀ṣẹ̀ mo ṣe ní ká pe gbogbo wa kájọ sọ lóòótọ́ gbogbo wa kọ́ rèé àmọ́ wọn bá àwa tá a wà ń bí yìí náà ohun tá a bá ti jọ sọ etí àwọn tó kù yóò gbọ́. olórí ọ̀dọ́ èmi náà ti fẹ́ sọ̀rọ̀ ìpàdé ìtẹ́lẹ̀ àmọ́ àìsíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀lẹ́ tọ̀rọ̀ lọ. mo ti ṣe ní inú fún kẹ́ sọ̀rọ̀ síwájú. ọ̀dà olórí ọ̀dọ́ ṣe é rí àkókò tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yìí gan-an inú mi ò dùn púpọ̀ èmi ṣe bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tipẹ́ ni àmọ́ àsìkò tẹ̀ sí sọ̀rọ̀ náà sì dà. ṣé rí olórí ọ̀dọ́ ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tí ń bẹ̀ ṣé ẹ rọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ bàbá jábọ́ lọ́rùn ọ̀pẹ àgùkè náà ẹ jẹ́ gbégbèsè kan kí láàsì dáàbì gbára wa lọ́wọ́ ọba àtọmọba àti kábíyèsí táyà ń um, olórí ọ̀dọ́ ìyá ìpọ̀. ó ṣe ẹlọ́dọ̀ jùlọ sọ́rọ́ ohun tá a ṣèrè tí mo fi pè pàdé tí mo ṣe fẹ́ kí gbogbo wa kájọ finúkunú ká fòkùn lókun ní pé a fẹ̀hónú hàn ní pé àwọn ò fẹ́ àwọn ò mọ́ alùbàtà ò gbọ́dọ̀ mọ́ dání ìbẹ́nu. Ah, olórí ọ̀dọ́ ọ̀rọ̀ gan-an lẹ sọ. Ah, ah, rí gbogbo ìwé ẹ̀fọn ìyàlẹ̀ ń fẹ́ jẹ o ṣe rí arọyọmọ ẹ̀kọ́ sọ́dọ̀ àjọ̀dẹ ni ọ̀bàlẹ̀ o ó ní kọ́kọ́ kọrin fún o ìṣòro lóde bá ìyá ń bẹ́ jẹ́ ni o ṣẹ́rin ìwọ mìíràn ní pẹ́ ògùwẹ̀ ìbẹ́ àìlàlà ọ̀gànjúwẹ̀ ìbẹ́ yóò yẹ kó lọ bẹ̀wẹ̀ ọ̀wọ́n ẹ lọ́wọ́ ẹ fún ọ̀ká pa abalabàdà lọ ẹ̀ ń tán gbẹ̀bẹ̀ ọhọrí o dojú tì. lónà ẹ̀sìn ọ̀ o dojú tì mí jọ. sọ sọ sọ wí mò ń dojú tì ẹ. dẹ́sẹ̀ dẹ́sẹ̀ dẹ́sẹ̀ dẹ́sẹ̀ ẹ̀yẹ́ ẹ̀dẹ̀. ọ̀njọ́ dáadáa ara àti àdéhùn. akínníọ́. gbogbo gbogbo gbogbo mi lọ sọ́ńtọ̀ a sì sọ ẹ̀sìn sọ ẹ̀mẹ́ni tó kú látijọ́ yìí. olórí ọ̀dọ́ ẹ dákun bí gba ẹ ti mọ èmi àdìọ́ ọ̀rẹ́ mi ẹ dákun gbígbí fà kára wọn àtẹlé lọ́rọ̀ èmi rẹ ṣẹrí bí lónìí. ẹ mọ rògbò lọ sí nǹkan ni. ẹ àwa ń ṣe jíjẹ ni làrẹ̀mọ́ ń kọjá lọ láṣẹ sáàkì o <laughs> iṣẹ́ rí làrẹ̀mọ́ bá yíjú padà àtàwọn ẹ̀ṣọ́ rẹ̀ a ah, wọ́n lu abíá ń lu bàrà lúlù ni ọ̀jẹ̀ káàdì ó wà mí o a ah, inú ilé ló wà báyìí o láìsàn gidi ṣe ẹ tún wá ní á lọ èmi ò tẹ̀lé yín lọ o olórí ọ̀dọ́ n ò lè tẹ̀lé kódà ìdúró ó ti nílà n ò lè dúró tí n lè dúró. ẹ wo ẹyin gan ni lọ o ah. ẹsẹ kan fi tó kù. ọmọ rọra ọ̀rẹ́ mi. ṣé arọ ẹ ń dáràn ṣé kò ṣẹ̀ṣẹ̀ ọrùn ẹlẹ́sẹ̀ méjì ní dáná. ìgbà yẹ ń sọ fún yín pé kó gbé ọkọ̀ ìṣòkò ìjálẹ̀ ẹ mẹ́ẹ̀ lọ wẹ́ lọ. orí ẹ orí ẹ pé ní ejò ṣe mọ wè. ẹ bẹ náà yẹ ìwọ náà ọtún mọ ìwọ náà. ẹ lọ sílẹ̀ ẹ yẹ ẹjẹ ẹ yẹ ẹjẹ àmà dá màá ṣe ayé. ẹyin wo mọtẹ gbà fún ọ akínní ọmọ akin ò sì gbọ́dọ̀ sójó. ẹ olórí ọ̀dọ́ akin kọ́ lélẹ̀ ìjà akin bíi ti lé àwọn akin ti lọ. olórí ọ̀dọ́ ẹ mọ bínú ìyá mi retí mi lé. ìyá rẹ ń ṣe kí ni. ìyá mi retí mi. ìyá jẹjẹ tí a máa lọ. olórí ọ̀dọ́ èmi náà sá sọ́nlé àmọ́ ìyá náà. Ah! Ah! ìyá àjà èmi. ẹ dúró ẹ dúró ẹ wo mo gbádùn rẹ o wo búburú kan ò ní sí ọ wo ẹ̀yin ìbànújẹ́ ò ní dé bá ọ ṣe é ráwọn tó lọ ẹ̀jẹ̀ ọ lọ a lè fẹ́rù rẹ̀ kù kò gbọ́dọ̀ bá ṣe. sẹ́ẹ̀rí àwa mélòó làwọn mi àdún mẹ́ta lọ. mi ọmọ ìjà tàbọ̀ ni. ẹ wá wo olórí ọ̀dọ́ ẹ jẹ́ mú bá tẹ̀lé. ẹ mú bá tẹ̀lé olórí ọ̀dọ́ ọmọ bọ́mọ èmi èmi olórí ọ̀dọ́ ẹ rí ni sẹ́yìn ẹ bá bí ìyá mi ọlọ́run àpè méjì. kò fẹ́ mú bá tẹ̀lé. ẹ yẹ ẹ jẹ bẹ́ẹ̀. mọ̀ jẹ mí o. Ah, mo bá ti ní kẹ́yìn náà máa lọ sáàfin awítá ẹ̀túrẹ́yàn gidi gbèsè yẹn gbé dídìrín sẹ́yìn lọ àfin. Ah, ṣe ṣe èèyàn ni ah, ṣe ọmọ bó ṣe ń ṣe èèyàn ó ti tó ó ti tó ó ti tó sọ ọmọ bó ṣe ń ṣe èèyàn gan ni opó kí wọ́n sọ ọ́ dà. bó bá dọjọ́ mi yẹn ní lọ́mọ o hmm, tó o tó báwọn yé yé sọlọ mọ sí kí ni sọ sí. ọlọ́kùnrin wọn ni ń jó mi ẹgbẹ́ ra sísẹ́mi mọ́rọ́ yín sẹ́ni. yé yé yé yé àmọ́ ah, ah, ah, mi bá ilé padà wo ti tó yìí tó ṣe náà tó ó tó. awẹ́lẹ́wà ẹ̀rù ń bà mí. èmi ló ń bọ̀ lẹ́rù. lọ́rọ̀ ìyàwó wa yìí náà ni o hmm, torí mo rí i pé tí n bá yọ síbí ẹ kú palẹ̀mọ́ o tí n bá yọ síbí ẹ kú palẹ̀mọ́ o tí n bá yọ sọ́hùn ẹ kú palẹ̀mọ́ o ẹ̀rù ti ń bà mí kódà bá ń wo àyà mi tó bá ń wo àyà rẹ̀ gélé mọ́ báyìí lọ́gà. akọ ló fọkàn rẹ balẹ̀ torí ìyá mi sọ fún mi pé gbogbo e, jíjẹ àti mímu gbogbo ẹ̀ làwọn ó ṣe lọ́jọ́ náà. ìyá rẹ sọ ti gbẹ́sẹ̀ lé nǹkan sọmọ kó parí nù ayé ntọ́ni ayé ntọ́ni kó tà nù. sáàkì o. báwo la jọ àṣẹ. báwo mi délé. báwo mi délé sọmọ mi kí n fọkàn mi balẹ̀. èèyàn sá kí wa. ẹyin wọn ti kí wa ṣẹ̀ṣẹ̀ dá wọn lóhùn. béèyàn bá kí yẹn èèyàn máa ń kí délẹ̀délẹ̀ ni. ẹ fẹ́ kí wọn délẹ̀délẹ̀. ẹ ẹ jẹ́ kí wọn. ọ̀rẹ́ yé mi ọ̀rẹ́ <laughs> yé mi. Mm-hmm. amọ̀ra wa. èrò ọkàn rẹ ń kọ́ mo fẹ́ kí wọn dáadáa. o kò fẹ́ kí wọn ni. ẹ kí wọn kí wọn. ẹ wò mí ẹ kú dúró ẹ sì kú ohun. ẹ ti rí nínú ibẹ̀ ìràwọ̀ mọ́ńkì. ẹ sì kú ohun ẹ̀wìn ní pààrọ̀ fún ibi tó ti ń ṣèpàdé ìta. abẹ́gi tó tutù. ìyá mi yín ń kọ́. ìyá mi yín wà. ó ti dáhùn náà wà já máa lọ. ṣe bá àbúrò rẹ rèé. àbúrò mi kọ́ o ìyàwó àfẹ́sọ́nà mi gangan ni. ìyàwó àfẹ́sọ́nà rẹ rèé. àyẹ̀wò kí ni náà máa ń pera rẹ̀ lẹ́yìn o sórí ee ọ̀rẹ́ tó yà lẹ́nu ọ̀rẹ́ uh, uh, oh, tó yà lẹ́nu ọ̀fọ̀ àyà rẹ ìyẹn wàá ta gọ̀ǹgọ̀. <laughs> Eh, eh, eh, ọ̀rẹ́ wa dákun jẹ́ ń bẹ́ẹ̀ gbẹ́gbẹ́nu rẹ dákẹ́ fara rẹ balẹ̀ jẹ́ ń bẹ́ẹ̀ sọ sórí mẹbí wọn ní ẹgbẹ yẹn báyìí náà lè yẹ ń wọtọ. mo ti fẹ́ sọ̀rọ̀ jẹ́ kí mi bá sọ. ojú ń tì mí fún. sórí sórí kó o tó lè sọ pé o fẹ́ mú yàn bí àfẹ́sọ́nà o mm. ẹ bó jẹ́ kó o wò dáadáa sẹ́ni yo ah, ṣé o yẹ mi o ṣé kò dáa jù mí lọ. Mm, ah, mm, eh. n tọ́ sọ ni pé ó yẹ kó mú ìtọ́jẹ́ rú rẹ̀. ibi tí mò ń bọ̀ wọ̀ mí lọ náà nù. Ah, akànmu ah, ah. àfẹ́sọ́nà rẹ̀ rè ẹ dákun ẹ dákun ẹ tá a bá ní ká pé bí ti rí wa bí ti rí rè o. ojú ti ẹni tí mi fún wọn ọsì ah! bá ń ṣàlàyé fún un. bó bó lè yóò ṣe wà tí ò ní mọ bá bu ara rẹ̀ mi bá sọ pé ẹgbẹ́ yẹn báyìí lọ́yẹ̀ wọ́n tọ̀ eh, ṣé bó ṣe wá wa bó ṣe wà. ṣé bó ṣe wá ẹgbẹ́ rẹ̀ ọ sì mẹgbẹ rẹ ọmọ afẹ. Eh, ṣé ká sọ pé bó ṣe ga gbẹnà oh. tó gbẹnà tó yìí ó oh, mọ sàwáwù rẹ mọ nínú ìwà yìí. àrẹ̀mọ tí ilé wọn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ balógun. ìtẹ́sẹ̀ rẹ̀ wà lẹ́yìn iyún yẹ. oyè ọtí máa ń rìn ma tó bá tó ń lomú ìyìn lè sọ̀rọ̀ tó bá sì jẹ́ ọmọ ya kò fo èyí tí ìyá rẹ̀ ta ṣé ìtọ́jú ń dùn kọ́ lọ́sọ̀. ẹ tójú kan tójú kan ti papọ̀. inú tó da jùlọ díẹ̀ àmọ́ da náà fún. ṣé ra mẹ́ àbẹ́rẹ́ sí mẹ́ tó bá jẹ́ ìyọnu. báwo ni gbogbo nǹkan ló mọ. wọ́n mọ tó wá ààrẹ mú mọ ẹyin ẹyin sórí bí ẹyin akọ̀mú ṣe wà yìí mm. tó ti rí wa ọwọ́ eh. àwò wípé ṣe bí ẹyin ọba lọ́la ọ̀tún lọ́la ni <laughs> ṣebí ọ̀sá mọ̀ pé eh, aláwàdà ni aláwàdà wa ni ìmà sí eré péré eh. pọ̀ fún tòótọ́ ìmà sí. bámidélé jẹ́ ìṣe kìnìún irú tí mo ṣe fọ́mọ̀ ọ̀jọ́ ló bí. <laughs> Ayo, òun dà dàkínda ìdà dàkínda. sori ibi ini, máa ń dùn nih. tó máa ń dùn. àwọn igi máa ń pẹ́ àwọn máa ń pẹ́ ní olùwà. ibi lọ́dà a sì bá ẹ ṣe à ń sọ̀dọ̀ ẹ ń sọ̀dọ̀ tọ́ táǹkọ́ fún tẹ̀ ń parẹ́ ẹ̀yin àti tani níwájú tani pẹ̀lú àwọn tani gan. àtàwọn wo gangan ìwọ ni òtọ́wọ̀ ni. ẹ àbí wọ́n yàn ni òtọ́wọ̀. tí òwò gàrú mi ni. ẹ má bínú ayé ọba lọ́la. má jẹ́ kọ́ mi mi bí ẹ. ẹ ẹ wo ẹ ẹyin ẹyin ẹ wo má jà níbi tá a bá dé torí pé ara rẹ ti wà lọ́nà mọ́mọ́ kó tó fẹ́ ṣe ni mm, mm, níbi tá a bá mm. dé yìí ẹ má jà ẹ má jà tó pẹ́. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi máa bá ń bóun sọ̀rọ̀ kọ́ máa ṣàlàyé fún un máa ṣàlàyé fún un. wóbi wọ́n bá mú ìrìn tó mẹ́rin máa bá ń bá sọ̀rọ̀ máa bá ń bóun sọ̀rọ̀ máa bá ń bóun sọ̀rọ̀. mo lọ bọ́ ẹ ṣe wọ́n mọ́ ọ sọ yẹ pé ni. Ah,

tí o mọ̀ pé kò dá kí ìrora ẹ̀kọ́ kó má tún wò jẹ́ kí àwọn ọ̀rẹ́ tún wò. ọ̀rẹ́ mi ayé ayé ọlọ́run wá dùn jẹ́ ó jẹ́ kú ni pẹ̀lẹ́ rẹ wá máa mú mọ́lá máa mú mọ́lá ọ̀rọ̀ rẹ yìí mo mọ̀ bí ti ń sè ah, ọ́. ọ̀gbẹ́ni akéde. ẹ mo mọ̀ bí ti ń sè ọ́ mo fi ń sọ máa rè mú mọ́lá. bàbá ń já ìwé tí ó ń bẹ̀rẹ̀. sọ ìsọ̀rí pé kò tiẹ̀ wá pẹ́ mi. ìyẹn pa ọmọ ọmọ mo fẹ́ nu ẹ̀jẹ̀. ọkùnrin ni ọkùnrin ni ó kánjú mo ní bẹ̀rẹ̀ kò kánjú ọkùnrin ni. agamu wo mi bá a dúpẹ́ lẹ́wọ̀n rẹ̀. mo ti ọmọ dáadáa ni ìmọ̀ pé yóò fọmọ lẹ̀ fún mi tó kọ́. tó ìmìlẹ̀ ibi lẹ̀ o. ọmọ ah, ọkọ ni ọ ọ̀rọ̀ rẹ ní ń jẹ́ lẹ́nu tó fi yọ̀n gbà mo retí rẹ títí títí n ò rí ọ mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi lókè lọ́hùn ẹ má bínú bàbá ah. èmi náà ń ṣe àwọn nǹkan kankan lé ní n sì lè gbọ́ pé yín kí n mọ̀ jẹ yín ẹ má bínú bàbá. Ah, ó ṣeun ó ṣeun ó dúpẹ́ ẹ akànmú òkú àpọ́nlé ọlọ́run ọ̀pọ̀nlé torí ọ̀rọ̀ aya rẹ ni mo ṣe ránṣẹ́ pè ọ́ ìyá aya rẹ lọ́wọ́ sọ́dọ̀ mi ó sọ nǹkan létí mi tí ò tí ì yé mi ó ní pẹ́pẹ́ sí o ìwọ níwò ìṣìyàwó mọ́ ah, nígbà mo gbọ́ mo ní kò lè jẹ́ bẹ́ẹ̀ àfi tí n bá arákàn mú fúnra mi ìyún ló mú mi pè ọ́ o ẹ̀ ń gbọ́ kí lo rí lọ́bẹ̀ tọ ìwà ro ọwọ́ gan-an. Ah, bàbá àdáyé náà sì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn sì gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́gbọ́. nǹkan tí ń ṣẹlẹ̀ nù. Ah, ah. ẹ ẹ ń lè fẹ́ ajá di àpẹẹrẹ. bàbá ọ̀rọ̀ yìí sì dùn mí o nǹkan tí mò ń ṣe ń lé lọ́wọ́ bàbá ó ní agbára ju pé kí n jùlẹ̀ lọ àmọ́ mi ń lè gbọ́ pé yín kí n má wà. ẹ mọ̀ gbọ́ ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ló yé yín èmi o èmi o ń lè fẹ́ ajá di apẹ̀rẹ̀. ẹ ṣọ́ọ̀ṣì jẹ́ ń sọ̀rọ̀. ẹ sọ nǹkan tẹ́ sọ. ẹ jẹ́ jẹ́ ń wí tẹnu mi ẹ sọrí àkànmú kọ́lọ́ mọ̀ mú wa o sórí ń tó ṣẹlẹ̀ sí aya rẹ̀ hùn kì í ṣèfẹ́ ẹnu rẹ̀ o bá sì ṣẹlẹ̀ báwọn ẹ jọ pé ìfẹ́ ló wà láàrin yín ẹ bọ́dọ̀ bá wá rí báwọn àkànmú ọ̀tẹ̀ mọ́ra ni ẹ mọ obìnrin àníyàn ìfẹ́ yín bọ̀. bàbá hmm? tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa mo gbọ́ ẹ gbọ́ mi dáadáa ah, ah. ṣe rí eré àníyàn àti fìyàn ò tì sẹ́gbẹ̀ẹ́ kan látọjọ́ tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀ láti fi eré àníyàn tì hmm. mo ti yọ̀ǹda rẹ̀ ọlọ́run ó sọkọ gidi fún un yóò sì yan aya gidi fẹ́mi náà ah, ah. bàbá tẹ́ ẹ bá tún lọ́rọ̀ mi níjọ́ mi tó jẹ́ ọ̀rọ̀ gidi ẹ pè mí bàbá. eléyìí ò gidi ah, eh, akànmú ọlọ́nu elédùà kí ni kábíyèsí àti àrẹ̀mọ́ sọ̀lúdà báyìí gbogbo àwọn ọmọ ń rí àlùpàtà ló ti fọwọ́ bà tètè kábíyèsí ò sì rí nǹkan ṣe sí. Si ah elédùn ǹdẹ́ ọgbà wá o ah ìlú ń dàrú lọ o ah tọ̀ kò sí táàsì o. àti ìlú yìí ó wá di nǹkan o òòrùn kọ dáadáa. ilé bàbá mi. àwọn ọ̀tẹ̀ dábàá ẹnì à ń wà lọ́nà là ń hmm. ṣé màá bẹ̀bẹ̀ ikú lọ́wọ́ rẹ tó kí mi ni. sáàkì o. bí màá sáàkì nǹkan kí ló wà sami ó ti rí o ara ẹ̀fín ni pé ní tá à ń sọ rí àfihàn pèèyàn tí marako sábà tẹ́wọ̀ lò béèyàn bá ìpẹ́ lóko ojú ojú ẹ̀ máa ń dúdú ni ojú rẹ̀ wá dúdú ọmọ ń tọ́kàn. olúwa mi ṣé bọ́tẹ̀ ṣe tó ṣe kàn yẹ ọgbọ́n. kò lè gbọ́n kò lè gbọ́n ẹ̀yin wò mí mo gbọ́ pé oroko lánàá wọ́n sì lo gé àbáláyé kan pọ̀ tó tóbi dáadáa ẹ̀ mo ní òfin ránṣẹ́ sí mi rí iná mo fi pé kí n wá fúnra mi bó bá kó ò ní gbé wa mo ṣe kí kémi náà fúnra mi wá kí n kó wá àbí ká mójú ajé kò ní sọ. <laughs> <laughs> àwọn àna mi ló ní kí n gé wa mo sì ti gbé lọ fún wọn. ìwọ náà lánàá ẹ̀wọ̀ bólógì ni ó bá sí ń lé egun náà mà máa ṣe fandafanda ó lánàá àwọn àna rẹ wọ́n ṣe pàtàkì sí ọjọ́ èmi àrẹ̀mọ lọ́nà ìlú yìí ó pé o gbọ́ gẹ̀dẹ̀ lọ́fàànà rẹ̀ hmm, kò burú ṣèbí ńgbà tó wà lé lọ́sọ̀ kọ́ mọ́ ah! àbí ẹni tó ọ̀sá sí lé ọ̀sá lè sọkọ ìyàwó ọ̀kárì bá ti máa ń ṣe ló ṣe òun. ń <laughs> bọ̀wọ̀ padà yín ni. wò mí ọ ní bí oko ò bá jìn ìlà ò ní kó àmọ́ ọjọ́ orí rẹ lọ ti pọ̀ jù á ah! wà bọ̀ dín ah! ọgbọ́n wàá mú rìsọ́là fi <laughs> ọmọ rìsọ́là fi. kí n ṣe kiri o rìsọ́là fi. ọ̀la ibi ìdọ́gba. bó ṣe ń bọ̀. wọ́n ní òrìn ilé jìyà yìí gbé ṣàánú mi má jẹ́ jìyà yìí gbé ìyà yìí ti pọ̀ ju gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣàánú ayé mi bàbá mi ìwọ ni kò mọ̀ gbẹ́kẹ̀ mi lé ṣàánú fún mi bàbá mi jọ bàbá mi má jẹ́ jìyà yìí gbé má sùn bàbá mi ṣàánú mi. 妈苏，俺妈苏看病是是买一张，吃了不妙。 ṣe kábíyèsí ah, ẹ fọkàn yín olóyè nǹkan ò gbọdọ̀ ṣe kábíyèsí o nǹkan ò gbọdọ̀ ṣe kábíyèsí o ah. Ah, mo ló ń ṣe ọba àwa ni sọrí wo òjòjò ń ṣògo ara ògbó òle ọfẹ tẹ kábíyèsí. ọfẹ rẹ bàbá. bẹ́ẹ̀ni ó tẹ ẹni kì í ṣe pé ó fẹ́ tẹ wọn. bàbá mi ẹ yẹ mi olóyè ọkọ mi ò gbọ́dọ̀ kú. ọkọ mi balẹ̀ olórí kò sí ohun tí ó ṣe kábíyèsí. kábíyèsí ò gbọ́dọ̀ kú. kò sí ohun tí ó ṣe kábíyèsí. bàbá dáadáa kó o lóun tọ́ lò. tí bàbá ìwọ náà wá wojú bàbá. àfiyèsí. ó mà ṣe o ọ̀sánjà ọ̀run dọ̀pá èyí ká ilé mi ti wó. ẹja aláwa dorí kodò lálẹ́ omi. lẹ́yìn asunjẹ ah! ọba wa ó di gbére o ó dojú àlá ó dàrínà kó ká torí ra wa. kémi náà sì rèé pé gbogbo àwọn àwòrò ṣàṣà tó kù ká mọ bá ti ṣe sí yan. kábíyèsí. ọ̀gá o bàbá ti lọ náà. fọkànbalẹ̀ kò ní ìyá wa nǹkan máa gbọ́dọ̀ ṣe kábíyèsí. kábíyèsí dáa. ẹ ṣe sùúrù. ẹ bá a sọ̀rọ̀ àti gbọ́. sẹ́ẹ̀rì bíi tá a dé a ṣe sùúrù ni. a ah, sùúrù bíi bó o ẹ bẹ ẹ bá ń sọ ẹ bá ń sọ àwo kí ló dé. ìmí ló ṣẹlẹ̀ gan-an àkábíyèsí ah, ńkọ́. ọba ti. ọba ṣe kí ni ọba ṣe kí ni ọba ṣe kí ni ọba ṣe kí ni. ẹnu ṣe aṣọ ẹ mọ̀ wọ̀nyí bá ló ṣe rí lára. yí yí yìí ah! <laughs> ọjà sọkàn kọ. Ah! igbó ń da ẹ láàmú àwọn ọmọ ògbó tútù lẹ. ọ̀dàn gbígbẹ ni. sórí ìwọ̀n mú ìmọ̀ ìwọ̀n ọjọ́ ìmọ̀ ọ̀sán yẹn ó ní pé ìwé ká ìnáwó wò bọ́ọ̀bá ẹni já pa yọba ẹni gbẹ́sẹ̀ yọ̀nà ọba ni fúlẹ̀ pa ọlọ́ọ̀bá ni gbọ́n lẹ́nu wèrè ìṣúwé ẹ̀tọ́ ẹ̀ kò balẹ̀ ìwé ká ìnáwó àtẹ́gùn àlàáfíà ọ̀fẹ́ nọ́ọ̀lù fẹ́ẹ́rẹ́ ó kàn ní balẹ̀ ibi ogbó tutù ó kàn ní balẹ̀ ìwé ká irọ́ fojú òye wò balẹ̀ ló ṣe rí i. <laughs> mo ti rí i mo ti rí i mo ti fojú òye wò hmm. sórí bàbá ni ká sọ ọ̀rọ̀ lọ sọ lóòótọ́ <laughs> ẹ wo bí sórí yàtọ̀ sọ́dọ̀ arúgbó gan kùjẹ́kùjẹ́ gan yálẹ̀ ó kàn ẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ni ah! ká mọ̀ pààrọ̀ ká mọ̀ tàjà lẹ̀ sórí ìgbà tó bá wá wà níye ibẹ̀ lèmi ti mọ̀ pé pé jìnnìjìnnì aráàlú hmm, àwọn ọba àti ìdòyè lọ́fàá tẹ́rù fi ń ba tẹ́rù tọmọ. àmọ́ kí lè lédu àmú ọba wa tó ń dùn kí lè fi láwù wíní ṣí ọba ni sórí ọ̀tún yẹn mm, mm. ó ṣe o pàápù tiẹ̀ yìí wíní ṣe o wíní ṣì ṣí ọba ọba sórí ọba jọ́ lọ́ba lè mú ọ. ẹ kú àpérò lọ ẹ wá ah, ah, ah. ẹ wá ẹ sì já ẹ sì ṣàpérò nígbà tí wọ́n ti sọ pé àwa kú àpérò èmi sì ti sọ fún yín pé ẹ kú àpérò ó yẹ ká ẹ lè mọ̀ pé àpérò ló kàn ẹ jẹ́ àjọ sọ̀rọ̀. Hmm, kí n sọ̀rọ̀ yẹ. sori bí wàá jí ń pé ẹ fúlà káyé yín sábẹ́ ẹsẹ̀ hmm. kàǹfọ̀n rìn ìwé ṣe là gbégi pákí yẹn. eléyìí sẹ́yìn bí ìdí ajáde àná. ẹnu dùn péré tiẹ̀. ẹ mọ̀ ń ṣẹlẹ́yà ah. ẹ ń ṣẹ̀sìn. Ah, ẹ̀sìn mú kí ló ṣe tó àlétò. ẹ dákun kí lẹ sọ. wọn lọ. ẹ wo bí àti àti ẹyin méjèèjì èmi tó jẹ tèmi ò tẹ kọ́kọ́ béèrè ni pé bó ẹyin méjèèjì bó ẹ ń lọ. ẹ jẹ́wọ́. à ń lọ òkè odò ń bẹ̀ ọ ni. tí ètò ìbẹ́ sórí yíwẹ̀ ṣe là péjì pákí òjò rọ. tí wọ́n wá sẹ́yìn bí ìdí àpẹẹrẹ tó ti já. ṣé ìwé ó ṣe yín pé nágbẹ̀rẹ̀ ìyá ibẹ̀ bí kò bá ṣe ọlọ́run ti bá ní ìlú ọba ẹni pa. ṣé bó jí bàbá ni wọ́ọ̀lá jẹ yọmọ bá ṣì ń ṣe wé ìyá gba wọ́ọ̀lá wọ́ ẹ ṣé ẹ lè lọ ìsàlẹ̀. ẹ ọ̀rí tí ẹ gbọ́ o ṣe bí torí pẹ́kun kú làjà fi ń fìlú ẹ̀ ṣeré bọ́ bá jẹ́ pé ń bẹ láyé ni ǹjẹ́ mọ́tò gbàgbà ìkọjá lásán. ẹ bọ́ mo rò pé èmi èjì ẹgbàá bíyà mu yàn àwọn wèrè ń gbélé yín ọwọ́ àgbà mi sọ̀tẹ̀ rẹ́lẹ̀ sí ló dàbí àpò òdòkí lórí ah! mọ́gànmọ́gàn ah! ah, má wà àwọn wèrè má wà àwọn wèrè. wọn kò náà má gbọ́ wọn lé lọ́wọ́ ní oúnjẹ. báwo bó ṣe yanu bí àgbàdo ó ṣe làbí omi ẹkún ó kọ̀rọ̀ jọ dídídídídídídí. ẹ ẹ eh, eh, eh, wo bí. dìdìrín sọkún yá àgbà. ẹ hmm. wo bí ìsàlẹ̀ kò kọ́ ọbẹ̀ oh, ẹlẹ́yin olóòpó gbogbo yín mo kí o ẹ ṣeun tẹ ẹ bú wa dáadáa o ẹ ṣe rí kọsẹjọ lọ́wọ́ yín mm. ká kúkú dúpẹ́ lọ́wọ́ elédùà mm. tó bá wa mú ọba mm. tó tó mú kó tẹ̀fí ṣe padà àti pé ẹ jẹ́ gbogbo wa máa tiẹ̀ yọ o ẹ ṣe rí tá a fi ń búra wa tá a fi ń bára wa jà yìí ayọ̀ ló yẹ ká máa yọ o bẹ́ẹ̀ ni ṣe rí ká má parọ́ ká má jalè ìnira ló bá wa náà gidi. ọba tó wájà ìnira nù. ọba kọ́ ni ẹ̀bà lẹ̀. ẹ̀bà olú ẹ̀ka mọ̀ bùkà mọ̀ fún pọ̀ ọbẹ̀. ẹ̀bà àbábà ta. <laughs> ẹ wo bí ẹja ẹ wo bí ẹja máa wá dúpẹ́. ṣé ẹ mọ̀ pé nígbà òun tọ́ba ń bẹ láyé kò sẹ́ni àwa dúró lábẹ́ ẹ̀gí tá a tó dúró lábẹ́ ẹ̀gí. ẹ ẹ tó bá ń sáwa gan tá a sọ ń ṣeré lọ òkè odò ń tí bá àrẹ mi kò ṣe mo fẹ́ dà mo fẹ́ dà mí rà ta ni bá dé o pé. ẹ dúró ẹ sọ fún mi ẹ̀yin méjèèjì ẹkọ tẹ sọ fún mi pé nígbà ayá rẹ mọ ọmọba ó ti ó ti ó ti fi ṣe dàbí sí kọlọ́bọ̀. ó ti sá. ọkùnrin àráyè tó ẹni rèé lóra dàbàdà. akuruma lọpọlọ. aláìdí àti ẹwọ bọ ẹwọn nígbà nígbà. bẹ́ẹ̀ ẹyọ kan ló ṣe nígbà eléyìí ó tó eléyìí tó ẹ mọ kí ẹ̀yin ìlú àtọlóyè mi o àsìkò àtìmọ́ra ti fi jọ́ ṣùgbọ́n àwọn àgbà sọ̀rọ̀ wọn kò wéwu wọ́n ló bó kákáká ó sì run gàùngàùn afọ̀tẹ̀jọ rèé tí pètè ẹ̀kú ẹ dákun ikú wo gan ló pa ní tó kọjá ojora ìbálògùn òṣojú àyàmí ò sì já ẹ dákun àti ń pẹ́ lórí ọ̀rọ̀ lọ́ba ìjù abọ́ rẹ̀ kí n la fẹ́ ṣe gangan lórí ọ̀rọ̀ yìí. kí ló ń dá a dúró gangan kí ló tó kù. ẹ̀yin ẹ wo ẹ̀yin olóye ọwọ́ yín náà lọ̀rọ̀ wà tẹ́yìn bá sọ pé ó ti yá ó ti yá ni ẹ̀yin àrẹ̀wọ̀ náà ni ẹ tó kàn tó yá àfijọba ọwọ́ yín náà ló wà. wá wò ó tó bá ti yá mi ìtúpẹ́ mọ́ ẹ má jà wá fi ọ̀rọ̀ mi. a fi falẹ̀ mọ́ òun tó bá ti jẹ́ bẹ̀ ọwọ́ rẹ̀ ṣe kù sí. ọjọ́ wo gan ìgbà wo gan ló fẹ́ mú wọn pèbí. wọ́n bá ti yákọ̀ tó pẹ́ mọ́. àbíkò náà fi o àgbéyà o mo kì í yẹn kú kalẹ̀ o ẹ kú kalẹ̀ kalẹ̀ ọba o yóò dáa fún yín o yóò rọ̀ yín lọ́rùn yóò dáa fún yín o. ó kọ́ mi ní alẹ́ bí oṣù awo afagiri awo adagiri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 ó ní tó bá ṣe tọba lákòókò yìí ifá ní ẹ mọ́dàn wò. bàbá ẹ dàpọ̀ bá a bá gbọ́ yín yé ń gbẹ̀ wọlé ní ìsìn ẹgbẹ́ ifá ló darí yín sí ààfin yìí. bẹ́ẹ̀ni. ẹ kí ni fani àṣẹ fóun gangan. àti pàápàá abúlé wo náírà yín sí. ayédùn ni àbí ìlú ìkọ́ni ń dẹ̀lú ayédùn. ìlú wa ni. tẹ́ ń fẹ́ jọba tuntun. Ah, ah, ah. ifá ní ẹ mọ́ dábàá ọba o tẹ́lẹ̀ fẹ́ jẹ yìí o ó nítorí ẹni tá ilé ẹsẹ ti jọba kì í ṣòun kọ́ ó lọ máa lè ní ẹni. àwọn àpé ntẹ̀ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. àmọ́ àrẹ̀mọ tá a fẹ́ fi jọba ọmọọba wa tó gbèsè náà rí. ọ̀tún hmm? ẹ wo bàbá gbogbo wa náà la mọ̀ wípé ẹ̀kọ́ ò kọlà èwe ló kọlà sẹ́kọ̀ọ́ lára nígbà pé ọmọọba tiwa ọmọ àlè ni ẹ dákun táwa ń bàbá rẹ̀. ìyálóde tá a bá ń tẹ ẹjẹ́ a máa tọ̀ tá a bá tá a bá tọ́ máa dẹrọ nídìí ni. bẹ́ẹ̀ni. ee olórí ẹ gbọ́ bó ló ṣe jẹ́. èmi ṣe bí ẹsẹ̀ ní kó lóhùn ọmọ ọ̀fọ́ ni torí fáwọn sọ gbogbo rẹ̀ tí ó yẹ yín. ẹ mọ. ẹ dákun ẹ dákun aago èmi ò bímọ fẹ́yàn méjì o ah, ah. kábíyèsí mo bímọ mi fún ọmọ ọkọ sí lọmọ mi ọmọ mi ò sọmọ àlè. kì í sọmọ àlè. àjẹpẹ́ máa ń parọ́ nù ìfà ń parọ́ ọjọ́ ń pẹ́ ọmọ bàbá aláwo tó dúró awo ńlá lójú ètò ń jawo alẹ́ bí oṣù tó o bá mọ dùgbẹ́ o ò lè mọ dùgbẹ́ tó o bá sì mọ dùgbẹ́ o lè mọ dùgbẹ́ dùgbẹ́ tá dọ̀rọ̀ lókè torí tó bá kọwọ́ kan kàná tọ̀dọ̀ wa yóò fi rọ́gí tó o bá kọ̀ tó jẹ́wọ́ ní ọ̀gbagadè yìí lójú ta yìí lójúde yìí nígbà tí ó bá tójọ́ mẹ́ta ẹ̀ gbègbè. ìyá ah! mi tí ò bá jẹ́wọ́ tọ́lọ́mọ tó ṣẹlẹ̀. ìyá mi. Ah, ìyá mi èwo lẹ dákun tẹ́ ń sọ ah, kí ló ṣẹlẹ̀ ìyá mi. ẹ dákun ẹ ah. dákun ẹ. ìyá mi ẹ dákun bíi ti bò ó. ààrẹ mọ́. ẹ jásọ àti ibo mi. ẹ dákun torí níjọ́ náà lọ́hùn. baálé mi. aya mi. Ah, ẹ wú kalẹ̀. bó o ní o ṣeun. ẹ kú sẹ́ baálé mi hmm? ẹ gbàgbé pé mo ní ìrìn yín ní òórọ̀ yìí. ẹ lóòótọ́ lọ sọ fún mi àmọ́ mo ní kí n ṣe tí mò ń ṣe ìtàn kí n wá bọ́ ọ́nú ilé ká sọ̀rọ̀ tó lóyún àásọ ni ṣé ò sí. kò sí baálé mi. ṣé alẹ́sọ́ nìyí ni. Ah, alẹ́sọ́ ní ìbálẹ̀ mi. ṣé ìṣe tó le. rárá ò baálé mi. alẹ́sọ́ nìyí. bẹ́ẹ̀ ni baálé mi. ọ̀dà ọ̀dà kọ̀ọ̀kan baálé mi èyí sọ̀rọ̀ tó le báwọn náà bẹ́ẹ̀ sì ni ó le díẹ̀ ò baálé mi. Ah, ah. mo ń gbọ́. <laughs> mo ti ń sọ fún yín pé baálé mi àní mo fẹ́ ra kù. ọ fẹ́ ra kù. bẹ́ẹ̀ ni baálé mi. àbí ń gbọ́ ohun tó sọ dáadáa ni ò ń jẹ́ kó yé mi pé. Pe o ti lóyún. bẹ́ẹ̀ni baálé mi mo lóyún. Ah, ah. <laughs> aya mi baálé mi yọ̀dà fún ọ elédùn ọmọ ṣe ah. elédùn ọmọ ṣe inú mi mọ̀ dùn. baálé mi inú tèmi náà dùn gan-an. <laughs> aya mi ọ̀dà kò burú elédùn ọmọ ṣe elédùn ọmọ ṣe inú mi dùn inú mi dùn. èmi inú mi dùn baálé mi. àmọ́ ẹ ẹ ẹ sórí oyún tó ọlọ́ọ̀ ní fún mi yìí akọ méjì lọ́bì láṣẹ ìdùnmàrè. baálé mi ẹ ti jẹ́ ó jẹ́ akọkọ abo kan. a ní akọ làwọn méjèèjì ó jẹ́. mo mm, baálé mi èmi ò fara mọ́ ohun tẹ̀ sàn akọkọ abo kan ni ẹjẹ́ ó jẹ́. akọkọ abo kan mm, bẹ́ẹ̀ ni baálé mi kò sí èyí tí ì sọmọ lọ́dọ̀ lẹ́dọ̀ ah. kò sí èyí tí ì sọmọ lọ́dọ̀ ah, inú mi dùn ó. ẹ̀hẹ́ ó tiẹ̀ ti dá a báwọn. ṣé ò sí ẹ̀yìn ẹ̀ sọ. táwọn mọ̀lá àbíkínà korúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí wọn pàwọn fẹ́ ra ìyá rẹ̀ mo ní pẹ́pẹ́ sí i àyà tiẹ̀ ò lébi kankan. Ah, ah. ta ni ẹ. Eh, eh, eh, ẹ dákun ẹ dákun ẹyẹ sọ. ẹyẹ sọ. ẹ mú. báyìí. ẹyẹ sọ ẹ dákun ẹ dákun. ẹ dákun nǹkan yóò ní bàjẹ́ dákun ẹ sọ. ẹ dákun ẹ dákun ẹ ṣàánú mi aya mi ni ẹ má mú lọ. aya rẹ ni ẹ dákun ẹ ni méjì. ìdíyàn para rẹ kọ ah, eh. ìgbà tó wà láyé eh. lọ ń sọ pa aya rẹ ah. ìgbà tó bá dọ̀rọ̀ alákejì. ọ ah. lè mọ̀ pé ẹ dákun ẹ má ṣe bọ̀. aya rẹ má ṣe bọ̀. báyọ̀ mi. tẹ ẹ lójú ìgbà náà. pẹ̀kẹ́lẹ́ lè arúgbó jẹ gbèsè ta ní ọ̀bàṣán àṣé àgànlẹ̀mí rẹ́nu àfi ah, yìí ah! <laughs> ó gbọ́ màá lè lọ ní. imú mà níkà o imú níkà kò já gbòòrùn àṣẹ àṣírí wo láàbọ̀ hmm. àṣọmọ àdìdó mú ọ̀sà ẹ̀ àwo hmm? kí làwọn àṣẹ báyìí. ẹ fọkàn yín balẹ̀ ẹ̀kọ́ ti fojú múmu wọn kó tó di pé mi débi ah, ifá ti sọ gbogbo ọ̀nà tá a tàn ó ní ẹ mọ́ fọmọ yìí jọba ó ní ẹni tí wọ́n rò pé wọ́n yìnbọn pa tí wọ́n rò pé wọ́n yìnbọn pa ifá ní òkú o ìbẹ̀ láyé ìbẹ̀ láyé òun lẹ́ẹ̀wà tí ó jókòó sórí àpèrè tẹ́ ẹ bá fẹ́ kílùú yóò túbà ní o tẹ́ ẹ fẹ́ kó tùṣẹ́ o. Ah, ẹ wo bàbá ẹ kó là kú lẹ́kọ̀ọ́ gbogbo alámọ̀ pé wẹ́lẹ́ kò là sẹ́kọ̀ọ́ tá mọ̀ la. Ah, ah, eh, eh, awo hmm? nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àpọ́nlé tá à ń fún yín àpọ́nlé aṣọ funfun ẹ̀ ni o bọ́ọ̀bà wa kún aṣọ tí mo wọlé àti ọ̀rọ̀ ifá ń tọ́ ifá ò ṣe é pálé lọ sọ. Ah, àwù kété bí ò ṣe é pálé wọn ọ̀kọ́rọ̀ bá dànù. bẹ́ẹ̀ ṣé ń wò mí tí mo kéré yìí balógun lílu mi o mi ò sì kéré nùlú mo jagun tẹlẹmù mo jagun olídẹrẹ mo jagun ọ̀gbàgbà tẹ bá wa kọ́ ọ̀kan dé tẹ ẹ ní àti ẹ̀ gbọ́ pé ẹwọ́ jọmọ lọ́jọ́ máa lè ọlọ́run ló ní ṣùgbọ́n pé támọ̀lá òkú ẹ̀kọ́ ń dídò eré ọmọdé ni. mo yẹ fún abá sọ̀rọ̀ òdi ọ̀run ló ti wá ó sì wá sẹnu bí àpọ́nlá òkèké wọ́n ní wọ́n ní ìbálòwò ń bẹ̀ àsọtẹ́lòwò ń bẹ̀ wọ́n jagun alámọ̀jagun ajẹ́rò ọ̀rọ̀ ọgbọ́n ló bá lọ́fẹ́ fàrí fúlàní mi àti ìlú de mi. ogun agero. wọ́n jà. ìwọ ló ń tọ́ ṣẹlẹ̀ mẹ́. èmi. àwọn ọba ti dà wá. káni bá bá ti dà wá. tí bá fọ́ tí bá fọ́. kò ní irun ìṣòro ní irun. balógun. mo fẹ́ mo fẹ́ balógun. àmì ìṣòro yìí tọ́ lọ wà dá. ẹ jí oyè pé tó bá pẹja bọ̀ gún ní ìlú tí màá jẹjẹ wọn pa àwọn àgbọ̀gún pẹja jẹ ni. bẹ́ẹ̀ni tí n bá kúrò nílùú yìí ìlú àjùrà ni mo ń lọ pàdé mi lójú ọ̀nà bẹ́ẹ̀. kó n bẹ kó n bẹ o ti lọ ti pẹ́ kó n bẹ. ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́n tí mò ń wí jàre sẹ́ẹ̀rí ẹni tí wọ́n ló kú yìí támọ̀lá òkú o òun lẹ́wàárẹ̀ wá kan tẹ ẹ bá fẹ́ kí ìlú yòó túbà tó tù sẹ kéku ó ké bí eku káyọ ó ké bí ẹyẹ kọ́mọ èèyàn fọ́n bí ọmọ èèyàn lẹ́ẹ̀sì ìjọba ń bí o ifá ló pa láṣẹ. báwo láṣẹ wa rí tá a mọ̀ lágbẹ̀ẹ́ pé kò yìí. ẹni a ti sin. ọ̀rọ̀ tẹ́ ẹ bá bí mí nù ṣàṣẹ ah. ẹ tẹ̀lé àlójọ ṣe sùúrù ọ̀yà bó la ṣe rí. ifá ni ó tọ́ka sí wípé ibi báyìí ló wà o ibi tá a ti rí e o ẹbí n tó bá rú ni lójú àbílẹ̀ lérè wo ni. ó sì wá jẹ́nu yanyanyi bí ìjọba rẹ̀ kù ni balógun balógun ni mí ẹjẹ́ oyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ balógun. balógun wo mi ọ̀wọ́ wọ mi. ẹ dákun wa bá wo bó la ṣe rí. àní fani ó tọ́ wa ibi tó wà àmọ́ fani ẹni yìí ń bẹ láyé eh? ó ní kò kú ẹ gbà wá ẹ ràn wá lọ́wọ́. ẹ kọ́ lọ mú wá fún wa. ẹ̀yin ìlú mo kí yín o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ẹ sọ tí fani ò rí bẹ́ẹ̀ ẹ̀yin sọ wípé tá mọ̀ láti kú ifá ní tá mọ̀ la ò kú o tá mọ̀ la tẹ̀ ló kú rè. ẹ dákun ẹ dákun ẹ̀yin olóye o ẹ dákun ọ̀rọ̀ yóò mọ̀ yé mi o tó rójú mi méjèèjì mo rí i tí wọ́n fi yìnbọn fún un bí ó ṣe wá kú gan ni òye mi ẹ dákun. Ah! Ah! gbogbo ohun bàbá mi ń fún mi yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́. ẹ ìdí nìyí tèmi náà fi fẹsẹ̀ fẹ́ tí mo sá lọ nítorí wípé àwọn tí wọ́n yìnbọn fún mi tán bá mọ̀ wípé n ò kú mi ò mọrú tó tí wọ́n sì lè fi mí pa. ẹ má wàá yá láàgùn jìnnà ẹ gbọ́ ifá sọ wípé tá a bá fẹ́ kí ìlú yìí ó tòrò ó lẹ́ni tá a fìjọba lò ọlọ́run tó ṣe ti lágbájá o asetita mẹ́gbó ọlọ́run tó ṣe ti la. Ah, bàbá o tàmọ́lá o ah, ah, bàbá bàbá kí ní tẹ̀sí iṣẹ́ ò lè jagbára yín lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bàbá bàbá yọ̀dà fún yín ẹ kú iṣẹ́ o yọ̀dà fún yín. baálé mi hmm? ẹ kú iṣẹ́ àtàrọ̀ hmm. eh, o ṣeun aya mi. sí ọ̀rẹ́ ra baálé mi. Eh, ẹ mo wò pé àtàrọ̀ lẹ ti ń ṣiṣẹ́ ògbẹ́ ó sì máa gbẹ́ mo ṣe ní eh. bomi wá fún ike ìbẹ̀rẹ̀ gbẹ baálé mi. o ṣeun olólùfẹ́ mi ọ̀sẹ̀ yóò dà fún ọ. tó ti dé abáwọn baálé mi kí ẹyà ṣe baálé mi. ọ̀dà kan burú ọ̀sẹ̀ yóò dà fún ọ. Ah, olúwa mi o. Ah. ká fi tá a mọ̀ lájọba. ẹ ifá ló sọ bẹ́ẹ̀ ó ní ká tó dágbádá ńlá ńlá ti rí pẹ́ ní ńlá làgbádá ńlá tọ́ sí Ifá kan ló wí bẹ́ẹ̀. èyí rí. rárá e lẹ́yìn. ẹ ń tẹ̀lé wa ẹ sì gbọ́n tí Ifá wí bí Ifá ló pa láṣẹ o ẹ tẹ̀ lóhùn Ifá ló sọ bẹ́ẹ̀. kábíyèsí ló wà ní lórí ọ̀rọ̀ ọmọ yín tó ṣàṣemáṣe tẹ̀ ní ọ́fíìsì nùdú ọmọ mi ọmọ mi wo ló ṣàṣemáṣe kò sọmọ mi tó ṣàṣemáṣe kò sì sọmọ mi kankan nínú túbú àtàbẹ́yà kò yẹ kò yẹ. ó yé mi lóòtítọ́ àti lódodo ọmọ yín ò sí nù túbú ọmọ mi ló wà nù àmọ́ lóòtítọ́ àti lódodo oko ò ní jẹ́ ti bàbá àtọmọ kọ́ mọ́sálà olúwa mi mo fẹ́ kẹ́ ẹ rántí pé èmi lolóye yín o wọ́n mọ̀ yín mọ́ mi wọ́n sì mọ̀ mí mọ́ yín èmi mo súnmọ́ yín bíi sọ́run lótìtọ́ àti lódodo ń tọ́mọ ìṣe ó kù díẹ̀ ká tó kọ̀ dá lóòótọ́ hmm. n ò pé kí ká má bá wí hmm. torí ẹnìkan torí ọ̀la ni àmọ́ bẹ́ẹ̀ bá wò ó ti tó bí ọjọ́ mélòó tó ti wà nú àhámọ́ ábẹ̀sí ẹ yọ̀ǹda ọmọ yìí fún mi kí n máa mú relé. Hmm. ọ̀tún ajagajigi àlàyé rẹ̀ yé mi dáadáa n tó ń jẹ́ ó yé mi ni pé nítorí ọmọ rẹ ló ṣe wá kí n lè fi ọmọ náà sílẹ̀ kò sí ní tó jọ bẹ́ẹ̀ ni ṣebí ìwọ fúnra rẹ sọ ó ní ntọ́mọ rẹ ṣe ọ̀dà ìwọ fúnra rẹ mọ̀ pé ntọ́mọ rẹ ṣe ọ̀dà ó ṣe ní fi sílẹ̀ ọ̀túnṣe ọgbẹ́ òótọ́ ọ̀rọ̀ ọmọ rẹ ó lo ọjọ́ méje péré péré yóò pé nínú túbú tó wà kó tó jáde bẹ́ẹ̀ ni mo sọ. lótìtọ́ àti lódodo béèyàn bá ti ṣẹ̀ ó di dandan kéèyàn jìyà ẹ̀ṣẹ̀ kábíyèsí ó ti tó bí ọjọ́ mélòó tọmọ yìí ti ń bẹnu àhámọ́ yìí kò ní dáa kó máa fi mí kó fi máa bú yín olúwa mi ẹ̀yàn dá yìí ẹ dákun. <laughs> ọ̀tún kò sí ohun tó jọ olóye kí ló dé tẹ ẹ burú báyìí. ẹ ṣèyàn dáadáa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ti gbàgbé pé bí ọmọ aráàlú bá kùwà tí ò kò sára tẹ́ kì í dá fún nínú ìlú ṣùgbọ́n tó bá ṣe ọmọ olóyè ni tàbí ọmọ èèyàn pàtàkì kan láàrin ìlú ẹ fọ́ ọ̀rá lórí ẹ ní kó mọ̀ lọ kò sí ní tó jọmọ́ o bí ọmọ aráàlú bá ṣe ní tí ọ̀dà bá a bá ba wí bọ́mọ èèyàn pàtàkì bí irú yín bá ṣe ní tí ọ̀dà nílùú ohun tá a ṣe fọmọ aráàlú ńlá ṣe fọmọ yín a ní ọmọ rẹ ọ̀tún yóò lo ọjọ́ méje nínú túbú kò bàbá tó lè filẹ̀ ọjọ́ méje yẹn yóò pé tó bá jáde òun fúnra rà yóò mọ̀ pé tóun ṣe ò dáa. ẹ bóyá ọ̀rọ̀ mi ò yé yín dáadáa ṣé mo kó ti lo bí ọjọ́ mélòó náà àmọ́ kò wá ṣe pé dandan kí ọjọ́ méje náà pé òun náà ti kẹ́kọ̀ọ́ kò ní ṣerú rẹ̀ mọ́. ọ̀tún ò bá a bá sọ àdá sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa bẹ́ẹ̀ ṣé nǹkan mi wà tó bá mi sọ. àmọ́ mo fẹ́ kẹ́ rántí pé gbà fún múrí ni gbà fún gbàdá olúwa mi ọba àná kò kí ń ṣe báyìí èmi náà lọ́tún rẹ. bẹ́ẹ̀ni ọ̀tún ọba àná nù ọba òní lèmi bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ yín yé mi kábíyèsí olúwa mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé kẹ́ ẹ tó dórí àpèrè yìí àti rámú gbọ́gbọ́n òṣèlú kan náà. ọ̀tún kábíyèsí koro gbá bẹ́ẹ̀ ni kì í ṣẹ̀yin olóyè lẹ sọ mí dọba o bẹ́ẹ̀ ni mo sọ ifá ló sọ mí dọba ifá ló fi àṣẹ sí mi lẹ́nu kí n máa pa láàrin ìlú kò sì síba bẹ ẹni tó lè yí àṣẹ mi padà gbogbo ìwà pálapàla tí ẹ̀yin àti ọba àná ń hù tó fi jẹ́ wípé ìgbàgbọ́ yín ni pé kò sí ní tẹ́ ẹ bá ti ṣe àṣegbé ni kò sì sẹ́ni tí ó bí yín léèrè kò sírú rẹ̀ lásìkò tèmọ́ o bẹ́ẹ̀ ni mo sọ gbogbo yín pátá kẹ lọ sọ ewé agbẹjẹmọwọ yín láìsè yìí ẹ kàn dín nínú yọ bẹ́ẹ̀ ni mo sọ hmm. ẹ bẹ́ẹ̀ ni tó dáa mo fẹ́ kẹ́ ẹ rántí pé kìkú ń ṣe pé ó tẹ́ wa lọ́rùn náà kí orí àpèrè má ṣòfò ni. ká máa fọwọ́ lágbáni lójú kódà ọba ànánù ni bẹ́ẹ̀ ni. èyí ti yàtọ̀ sánà. ó ti yàtọ̀. lẹ́nu ijó o. bẹ́ẹ̀ ni ọtún hmm? ọba ànánù ọba òní lè mi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ̀ọ́ mi ti tún ti rò ó. omi ti tún ti rẹ̀ ìjà tó ti wọnú ibú wo ọba àná ti lọ bá òní. pẹ̀lú ọ̀bọ jáwúrà bẹ́ẹ̀ ni n ò sì ní bá wọn ṣèṣekúṣe orí òótọ́ mi ni wọ́n dúró sí. bẹ́ẹ̀ ni kábíyèsí. olórí ilé aya mi. kábíyèsí gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátápátá ni mo gbọ́ lórí ọ̀rọ̀ wọn olóyè yìí hmm, ṣé bí olówó lè lò ó lò ṣìkà lò kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ lọ́kọ̀ọ̀kan yín balẹ̀ ṣé ẹ mọ̀ wípé wọ́n ṣe ṣe sí títí nìyí àmọ́ gbà tẹ̀yìn padà dórí èpè àpèrè bàbá yín ẹ wo bí gbogbo olùṣe ń jó tí wọ́n ń yọ̀ baálé mi ẹ fọkàn balẹ̀ kábíyèsí. Ah, ah, eh, olórí tó ń bà mí lẹ́rù ni pé gbogbo ohun tí mò ń ṣe kò tẹ́ àwọn olóyè mi lọ́rùn. kábíyèsí nígbà tẹ́ ẹ̀ ti bá wọn jẹjẹkújẹ gbogbo wọn ṣe ń gbé wa ẹ̀ ń kọ́ òun ló jẹ́ kó máa hùwà tó ń hù yẹn tó bá jẹ́ pé ṣe lè wọ́n ń gbé wa tẹ́yìn náà ń gbà lọ́wọ́ wọn irú nǹkan olóyè tó sọ̀rọ̀ kò ní wá sọ lọ́mọ táwọn mọ̀ pé ó ń dàlúrú ó ń bàlú ìjẹ́ tẹ̀ wá fi sínú túbú tó wá ní kẹ̀ túrú òun irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ ṣẹ́yìn o mọ̀ pé tẹ̀yìn bá gbà tẹ́ bá túrú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ ó máa bàlújẹ́ mọ́ yín lórí ni. àti tòjì ibo náà ṣàlọ́wọ́ ó kú bàbá ńlá bàbá ẹni tí ó bọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kábíyèsí ṣé ẹni tẹ́ bá ti ń wẹ̀ tẹ́ bá ti ń wúrí èmi àjíkẹ́ ẹ fọkàn yín balẹ̀ kábíyèsí ẹ wọlé kẹ́ wá lọ jẹun ẹ múrùnù kúrò nù gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí èrè o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà kábíyèsí rán mi sí gbogbo yín o eh, lọ́kùnrin lóbìnrin kábíyèsí rán mi sí gbogbo yín gbogbo ayé gbogbo ìlú ayé dùn kábíyèsí rán mi sí gbogbo yín o kéèrè o gbogbo ìlú ayé dùn kábíyèsí ló rán mi sí gbogbo yín kábíyèsí ní ní òórọ̀ kùtù ní ọ̀la kí gbogbo ará ìlú ayé dùn pátápátá kí ẹ pàdé ní ààfin ní òórọ̀ ọ̀la. mo wíire àbí ìwíire. ìwíire ẹ má pè ó ẹ má pè ó dúró àfiyèsí ló ránṣẹ́ ẹ sì mọ̀ pé lù ló ránṣẹ́ o wọ́n pé àfiyèsí náà ń fẹ́ rí wa ní ààfin lóòrọ̀ ọ̀la tí ẹ sì mọ̀ pé bí ọba nídìí obìnrin ìjẹkùmọlú. bẹ́ẹ̀ni gómìnà ní pàtàkì táfíyèsí fi ní ayọjú ohun tí mo wá fẹ́ ká ṣe ni wípé bó bá ti ń dòórọ̀ ọ̀la kí gbogbo wa tí mò ń wojú rẹ̀ rí kí n rí wípé àríra wa ń bẹ̀ ká lè gbọ́ ohun tí àfiyèsí fẹ́ bá wa sọ gbogbo àwọn èèyàn wa tí yàn wá sí bí ẹ sọ fún wọn táwọn náà lè gbọ́ wípé kábíyèsí pé àwọn ò wa ní ààfin lóòrọ̀ ọ̀la toró nọ́rọ̀ pàtàkì tí wọ́n fẹ́ bá wa sọ. ẹ̀yin ẹ dákun ṣé àwa èèyàn nìkan àbí pẹ̀lú lọ́kẹ̀lọ́kẹ̀ náà. ẹyẹ jẹ ẹyẹ jẹ ẹyẹ mọ sí ọba ọhún. ẹdọ ẹdọ ẹdọ ẹdọ ẹdọ ẹwọ ẹwọ ẹwọ.

ẹ mọ̀mọ́ ṣe o yóò dáa fún yín ẹ ní wọ́wọ́ tì ẹ ní wáyàn tì. mo sì kí gbogbo ẹ̀yin olóyè náà ẹ rí i pé bẹ́ẹ̀ bá wò mí dáadáa ààrẹ lèmi nùlù yìí àtìpó ni mo ṣe délù yìí ifá ló sì rán mi sí gbogbo ìlú yìí lọ́rùn mi sọ́ba ọ̀rọ̀ yìí ó yẹ ká sọ ní kọ̀bí ọba ni àmọ́ fá ló ní lójú gbogbo ìlú ni ká ti sọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí fẹ́ wá rán mi sí yín rèé ó ní gbogbo bí kábíyèsí aláyélúwà gbogbo bí wọ́n ti ń ṣe ó ní kò tẹ́yìn olóyè yìí lọ́rùn àwọn kan ń bẹ́nu yín tí wọ́n ń kùn sínú ifá ní ẹ̀rẹ̀ ẹ̀ ṣe wí agbẹjẹmọ́wọ́ o hmm. ó nítorí ẹni tó bá dọ̀dọ̀ kúndọ̀ wò nù yín ó ní tọ̀hún ó kú bí ìfìtílà ní òun tó bá ṣe pé yóò wà kú lóhun nìkan ifá ní ìbàdàn yóò wà á di àkúfànú ẹ̀mí wa tó ṣe wípé wọn kàn mọ kú pípípí ẹ ṣọ́ra yín torí omi tuntun ti rú ẹja tuntun sì gbọ́dọ̀ wọnú rẹ̀ ni o. ifá ni kẹ́ ẹ ṣọ́ra yín ifá ń ló wí bẹ́ẹ̀ o béèyàn bá dán wò tó bá síyan láyé pa ọ̀run ni ó ti rún ọbẹ̀ rẹ̀ ẹ ní kúdeku o. kábíyèsí àbọ̀ mi ni o. mo kí gbogbo aráàlú ayé dùn ẹ máa mọ̀ ọ́ ṣe ìlú wa yóò rojú yóò sì ráyè ṣe rí gbogbo ohun tí awo sọ bó ṣe rí ni wọ́n ṣe sọ̀hún inú mi sì dùn nítorí wípé gbogbo wa pátá láàrin ìlú ńlá ti gbọ́ ohun táwo sọ gbogbo àwọn olóyè náà sì ni wọ́n gbọ́ ohun tí awo sọ ṣe é rí ọba tó wàjà ọba tó gbéṣẹ́ pẹ̀lú àwọn olóyè mi tí wọ́n wà lórí ìjókòó yìí ohun tó wù wọ́n ni wọ́n ń ṣe. àmọ́ rí ní àsìkò èmi ọba tá a mọ̀ láyé wọ́n jẹ́ kó yé àwọn olóyè mi àti gbogbo aráàlú wípé bá a ṣe bẹ̀rù ńlá bọ́mọ. ní gbogbo àsìkò yẹn kò sí àrà tí àwọn ọmọ olóyè òkè ń dá láàrin ìlú bí wọ́n bá sì ṣe ń tó kù díẹ̀ káàtó wọn ò fọwọ́ ra wọn lórí ni. ṣùgbọ́n lásìkò tèmi yìí gbogbo ohunkóhun tẹ́nikẹ́ni bá ṣe nínú ìlú tó bá kù díẹ̀ káàtó tàbí tí ò dáa ńlá bàwí báráàlú bá hùwà tí ò dáa a ó bá wí. bí ọmọ olóyè bá hùwà tí ó da a ó bá wí. kódà bí olóyè fúnra rẹ̀ bá hùwà tí ó da a ó tún bá wí. gbogbo yín wá lọ fi ọkàn yín balẹ̀ mo fẹ́ kẹ́ lọ fi ọkàn yín balẹ̀ kí oníkálukú yín náà fúnra yín kẹ́ ṣọ́ ara yín ẹ hùwà tó dáa ẹ hùwà tó tọ́ láàrin ìlú ẹ má ṣe ní ti ìlú ọ̀fẹ́ ẹ̀yin olóyè kábíyèsí ẹ ní kí n fi àsìkò yìí náà jẹ́ kó yé yín ni gẹ́gẹ́ bí awo ti sọ ẹ ṣọ́ra ni ẹ lọ so àgbéjẹmọ́wọ́ gbogbo àwọn ìwà pálapàla tí ẹ ti ń hù lásìkò ọba àná ẹ ríwọ́ rẹ̀ bọ́lẹ̀ o nítorí ọba òní ní bẹ́ńbẹ́ ẹnikẹ́ni nínú ẹ̀yin olóyè tó bá sì hùwà tí ò dáa tó ṣe ní tí ò tọ́ láàrin ìlú a ó bá olóyè wí fúnra rẹ̀. ẹ̀yin ìlú ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. kábíyèsí o. ẹ ṣeun. nítorí wípé bí a ṣe bí ẹrú bẹ́ẹ̀ náà la bí ọmọ gbogbo ohunkóhun tí aráàlú bá ṣe tó bá kù díẹ̀ káàtó ìdájọ́ tá a bá ṣe fún aráàlú náà là ṣe fún àwọn ọmọ olóyè ẹ yá kìlọ̀ fún àwọn ọmọ yín ẹ̀yin arẹmọ gbọ́ mi dáadáa gbogbo àwọn ìwà pálapàla tó o ti ń hù sẹ́yìn má jẹ́ kí irú rẹ̀ ó wáyé mọ́ o bó bá wáyé kò sára tí a ò ní dá fún ọ nínú ìlú yìí bẹ́ẹ̀ ni yóò máa jà ọ́ lẹ́nu wípé à ṣé kábíyèsí tó jẹ́ bàbá mi ṣó tún lè ṣe báyìí sí mi àmọ́ mo fẹ́ kí gbogbo aráàlú ó mọ̀ wípé àrẹ̀mọ tẹ́ ń wò lórí ìjókòó yìí ó ti yí padà sí ọmọ gidi gbogbo òwà àtijọ́ ó ti bá àtijọ́ lọ kò jẹ́ dáṣọrú rẹ̀ ṣòro mọ́ o gbọ́ ohun tí mo sọ fún ọ nítorí wípé ní gbogbo àsìkò tó ń hùwà tó kù díẹ̀ káàtóhun iṣẹ́ ọmọ àlè ní í ṣe ń gbogbo ògbáhùn àmọ́ ní báyìí ó ti hàn gbangba gbangba wípé èmi ni mo bí ó sì gbọ́dọ̀ hùwà tó tọ́ àtèyí tó yẹ láàrin ìlú fúdìí èyí kí oníkálukú yín kẹ́ ṣọ́ra yín o lágbára Odùmarè. ìlú yóò rojú. àṣẹ. eku ó máa ké bí eku. àṣẹ. ẹyẹ ó máa ké bí ẹyẹ. àṣẹ. ọmọ èèyàn ó máa fọhùn bí ọmọ èèyàn. àṣẹ. tó o bó ṣe jẹ́nu ẹ ṣeun. tààmù làbá àbáṣe lọ tààmù. àbọ̀dá aláṣẹ lọ. máa ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la bámúbámú ni mo yó èmi ò mọ̀ bébí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ̀ bá já ṣayé re torí ọjọ́ àti sùn wa ni gbogbo ẹ̀dá tó ń bẹ lórí ipò ẹ táyé ṣe ẹ jẹ́ mẹ̀kúnnù orí oúnjẹ ọ̀kẹ́rẹ́ yín gorí ìrókò ojú gbogbo ará ìlú dá ẹ wá ń fayé nini lára kẹ́ ẹ tó dórí ipò ẹ̀ràn mẹ́nẹ́ ò níyín ẹ wá dórí ipò tán ẹ gbàgbé gbogbo àwọn tó gbé yín dórí ipò ṣó sì dáa ọba jayéjayé ẹ jayé títí ẹ gbàgbé àwọn ọmọ yín sílé tẹ́ ẹ bá jayé tán kí làwọn ọmọ yín máa dé bá lọ́la ẹ̀rọ. Elédùà jọ̀ọ́ o gbà wá lọ́wọ́ àwọn aṣebiṣèkà tí kò fẹ́ jẹ́ ká rọ́wọ́ mú lọ sẹ́nu.